بالله من الشيم بسم الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أتوقع الله با الله با تي أسانوا الله با تي أسا pẹ̀lú oore tó ga jù nínú àwọn oore tí ọlọ́wọ́n bá alékẹ́lá máa ń fẹ́dà ọlọ́wọ́n bá alékẹ́lá lọba tó ṣàánú wa tó ṣe wá ní ìkan nínú àwọn ẹ̀sà ọlọ́wọ́n bá lórí ilẹ̀ nínú àwọn tí ọlọ́wọ́n bá alékẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá torí kí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá alékẹ́lá bá yọ̀ǹda oore islam fún tọ́lọ́wọ́n bá bá ṣe ẹlẹ́sìn islam irú ẹni bẹ́ẹ̀ òun lọ́lọ́wọ́n bá alékẹ́lá jogún orí tó tóbi jùlọ fún gbogbo àwọn orí yòókù tọ́lọ́wọ́n bá alékẹ́lá máa ń ṣe fẹ́dà àtẹni tí ọgbà pọ́lọ́wọ́n bá ń bẹ àtẹni tó gbà pé kò sọ lọ́wọ́n bá àtẹni tí ń la fi rí pé orí yọ pàtàkì lọ́dọ̀ sallallahu alaihi wasallam ní law kanati dunya تساوي عند الله جناح بعوضة ما سقى الكافر منها شربة ماء Ànábì ní tó bá jẹ́ sí pé ilé ayé yìí gbogbo bí ilé ayé ṣe rí lápapọ̀ lódidi tó bá jẹ́ sí pé ó pàtàkì tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ Ọlọ́run Ọba ni tó bá jẹ́ sí pé ilé ayé gbé òṣùwọ̀n tó tó gaga kan nínú ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ Ọlọ́run Ọba ni ẹ wò bí ìyẹ́ ẹ̀fọn ẹyọ kan nínú ìyẹ́ ẹ̀fọn ẹ wò bó ṣe yẹpẹrẹ tó ẹ wò bí nǹkan yìí ṣe fúyẹ́ tó ànábì ní tó bá tún wá jẹ́ sí páyé bá tó bẹ́ẹ̀ lọ́dọ̀ ni pé ayé gan tó tó bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá yẹ páyé tó tó bẹ́ẹ̀ lọ́dọ̀ ni ma sakọ min halkafiro ṣurbata ma'in Ọlọ́run ọba ọba ti fún kéfèrí ní gẹ omi kan lé ayé tó so ó túmọ̀ sí pé ayé yìí nǹkan tó yẹ pẹrẹ ni níwájú Ọlọ́run ọba nǹkan tọ́lọ́run ọba lékèrè pàtàkì ni nítorí ẹ̀lẹ́jọ́ sí pé àwọn orí kò sẹ́ni tọ́lọ́wọ́ bá yìí fún torípọ́lọ́wọ́ bá kákùn kankan anábi sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yu'ti dunya liman ahabba wa liman lam yuhib àtẹni tọ́lọ́wọ́ bá alékẹ́lá nífẹ̀ẹ́ sí àtẹni tọ́lọ́wọ́ bá alékẹ́lẹ́ ò nífẹ̀ẹ́ sí gbogbo wọn yẹnyẹn lọ́lọ́wọ́ bá alékẹ́lá mọ́ fún láyé wala yu'ti ad-din àmẹ́sìn ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ò ní yọ̀ǹda rẹ̀ fẹ́ni kankan wàlá yu'ti al-akhirah ọlọ́run bá ò ní yọ̀ǹda al-qiyama fẹ́ni kankan illa liman ahab àyàfi fáwọn tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí nìkan mo sọ wípé abára dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá tọ́lọ́run bá àlékẹ́lá ṣe wá nínú àwọn ẹ̀sà ọlọ́run bá tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí nítorí ẹ̀ lọ́lọ́run bá àlékẹ́lá fi yọ̀ǹda ìsìláàmù fún wa torí pé oore ìsìláàmù yìí kìí ṣe gbogbo èèyàn nínú àwọn ẹ̀dá rẹ̀ lọ́lọ́wọ́n bá àlékẹ́lá máa ń yọ̀ǹda oore ìfún so a dúpẹ́ fọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ṣe wa oore islam fún wa a sì mọ rírì oore náà àwa bẹ̀ lọ́wọ́n bá àlékún gbígbàgbọ́yé islam àlékún fífẹsẹ̀ rinlẹ̀ lójú ọ̀nà islam kọ́lọ́wọ́n bá àlékẹ́lá kó máa jogún ẹ̀ fún wa a jẹ́rìí alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́n bá ni òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ṣe ẹrú ọlọ́wọ́n bá lànàbí sallallahu alayhi wa sallam ajásí pé ìròyìn èèyàn pẹ̀lú pé ẹrú ọlọ́wọ́n bá ní lára àwọn ìròyìn tó dáa táà lè fi ròyìn ẹ̀dá lọ́wà lára àwọn ìròyìn tó dáa òun náà ni kíyàn kíyàn jẹ́ ẹrú fún Ọlọ́run Ọba torí pé àwọn tó jẹ́rú Ọlọ́run Ọba yìí Ọlọ́run Ọba máa sà wọ́n lẹ́sà pẹ̀lú ẹ̀yìn wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hauna wa idha khatabahumul jahiluna jahiluna qalu salama wa ibadur rahman idafatu tashrifun yẹn kéèyàn fi nǹkan ti síbi nǹkan láti kó iyì àtọ̀ṣọ́bá ń tàà fi ti sọ́dọ̀ èèyàn kan kẹsọ pé ah, ẹ̀sìn ọba sẹ́mọ̀ pé ẹ̀sìn ọba yóò níyì láàrin àwọn ẹ̀sìn yòókù ọwọ́ wípé asàfi ti ẹ̀sọ́dọ̀ ọba yóò kó ìbá láàrin àwọn ẹ̀sìn yòókù pé á ah, ah, eléyìí ẹ̀sìn lásẹ́kọ́ lélẹ̀ eléyìí ọ̀dà o ẹ̀sìn ọba ilé ọba sẹ́mọ̀ kódà kò sí bí àwọn ilé mi ṣe lè dá tó kán fáyìn tó jù lọ àgbàyí pé ilé ọba náà sí ní kíni o ilé ọba ọmọ jẹ́ ilé ọba náà ilé tó gba ìlà kọ̀kọ́ ẹ̀mọ́bí tó ti wá ní ilé ọba ni ẹwà lè wo ilé ọba òun kódà kó jìnà ní dídá sí ilé ẹlòmíì àti pé yẹn jáde láti ilé kan kò síbílé yẹn ṣe lè fáyìn tó gbogbo alamọ̀ pé àà ah, ah, ẹ̀ntọ́ jáde ilé ọba yìí o ẹni yìí ni so ọlọ́run ọba àlékẹ́lá náà wá fi àwọn ẹrú yìí sọ́dọ̀ ọlọ́run ọba tó yẹ lọ ga wa ibadu rahman ọlọ́run ọba ní àwọn ẹrú èmi ọlọ́run ọba allahu akbar ọlọ́run ọba fi wọ́n tì sọ́dọ̀ ara rẹ̀ nítorí pé kálíbà mọ́ bọ́ ṣe ní ìtò lọ́dọ̀ ọlọ́run náà ń pè ní ìdọ́fàtú tẹ̀ṣìríf ìdọ́fàtú at-tẹ̀ṣìríf òun náà ni ìdọ́fàtú al-makhluq ila al-khaliq ká fi ẹ̀dá ká fi tì sọ́dọ̀ ọba tó dẹ̀dá ká ní Baytullah sẹ́gbẹ́ ta bá ní Baytullah ó yàtọ̀ sí àwọn ilé yòókù pé ilé Ọlọ́run ọba lélẹ̀ lè ó pè ní beitu ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ náà ni àwọn ìbádù àwọn ẹrú ọlọ́wọ́n bá wà ìbádù rahman alladhina yamshuna ala al-ardi hauna ọlọ́wọ́n bá fẹ́ ròyìn wọn àwọn ilẹ̀ tó ẹ́sì pé yamshuna ala al-ardi hauna wọ́n máa rìn lórí ilẹ̀ ọlọ́wọ́n bá wọ́n máa rìn pẹ̀lú wa idha khatabahumul jahilun ọlọ́wọ́n bá ní tí àwọn aláìmọ̀kan àwọn tẹ́sìn òye àwọn tí wọ́n mọ́ tán wálé ayé wá ṣe tán bá ń bá wọn sọ̀rọ̀ níbá sọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ kọlu salama ọlọ́wọ́n bá ní tí wọ́n fi dáhùn lóhùn ní pé àlàáfíà o àlàáfíà o alladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ila akhiri ila akhiri ila akhiri al-aya aw ila akhiri as àwọn ẹrú ọlọ́wọ́n bá nínú wọn lànàbí sallallahu alaihi wasallam wá wà anábì sallallahu alaihi wasallam ní ẹrú lòun jẹ́ fọ́lọ́wọ́n ba abduhu wa rasuluhu òjísí ọlọ́wọ́n ba ló sì jẹ́ ajẹ́rì pé anábì sallallahu alaihi wasallam ipò tó wà lọ́dọ̀ ọlọ́wọ́n ba lélẹ́yìí àlékún ìkẹ́ ọlọ́wọ́n ba orí ajẹ́jẹ́ tó ọlọ́wọ́n ba kọmọ bá nabi wa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn aráàlú ànábì àtàwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọmọlẹ́yìn annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùsìn ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam ila yawmiddin títí di ọjọ́ ẹ̀san ya ikhwanana nǹkan tó ní ká fi bára wa sọ̀rọ̀ òun náà ni pé

àtẹni tí ó sọ ni o àtàwọn tá ma gbọ́ ni o lórí ìjòkólẹ̀ ni o àtàwọn tí ó padà tó ma gbọ́ tí wọ́n sí bí báyìí tó ẹ́ pé látara kí kálẹ̀ tàbá kálẹ̀ làwọn náà padà ma gbọ́ abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀n kó fi ṣe ń kálukú wa láǹfààní kọ́lọ̀n kó jẹ́ kí ó ní ìlapa láti fi wá ìyọ́nú ọlọ́wọ́n bá naam nǹkan ọkàn náà ni nǹkan náà o náà ni nǹkan tó sì ga jù lọ́dọ̀ Ọlọ́run bá fún rẹ̀ torí pé tẹ́yàn bá fẹ́ tàbá fẹ́ béèrè pé tàbá fẹ́ ṣèwádìí nípa pé kí ni nǹkan tó ga jù tíyàn lè máa tó wá jẹ́ sí pé ìyànú ọlọ́run ọba là ń wá á wá béèrè pé kí ni nǹkan tó ga jù lọ́dọ̀ ọlọ́run ọba fún rẹ̀ nǹkan tó bá ga jù lọ́dọ̀ ọlọ́run ọba tó bá lékè tó yẹ pé òun lọ ga jù a jẹ́ pé nǹkan náà la lè ṣe tá a fi ṣe o tá rí ìyànú ọlọ́run ọba a jẹ́ pé nǹkan náà ló yẹ kó ga jù lórí ẹ̀mí tiwa náà tá rí ìyànú ọlọ́run ọba so jama'a a wá ṣe ìwádìí pé nínú gbogbo nǹkan tọ́lọ́run ọba dá nínú gbogbo nǹkan yẹnyẹn kí ni nǹkan alákọ̀ọ́kọ́ tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba kí ni nǹkan alákọ̀ọ́kọ́ tó yẹ sí pé òun lọ́lọ́run Ọba àlékẹ́lá òun lọ ga jù lọ́dọ̀ Ọlọ́run ni in tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba nìyẹn òun náà ni mímọ̀ Ọlọ́run Ọba lọ́kan jíjẹ́rí ìjọ́kan ṣoṣo ọlọ́run ọba lórí ìbáadà kágbà yí pé ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún kágbà yí pé ọlọ́run ọba nìkan ló tọ́ láti máa fún níjọsìn wa nǹkan tó ga jù lọ́dọ̀ ọlọ́run ọba lè lè báyìí nítorí eléyìí lọ́lọ́wọ́n bá ìgbìláṣì fi dá iná nítorí ẹ̀ lọ́lọ́wọ́n bá ìlékẹ́lá fi dá àlìjẹ́nà àti iná kálẹ̀ bá ma bí tí nǹkan yí tóbi dé lọ́lọ́wọ́n bá ẹ sì mọ̀ pé àlìjẹ́nà ààyè tó ga jù lọ́dọ̀ ọlọ́wọ́n bá nìyẹn tọ́lọ́wọ́n bá pẹ̀lú nǹkan tó gajù lé ayé ayé tó gajù tọ́lọ̀wọ́ bá alékẹ́lẹ́ fi sẹsọ fún wọn náà aljanna lilladhina ahsanu alhusna ọlọ́wọ́n bá ní yọ́ máa bẹ fún àwọn tí wọ́n ṣe dáadáa lé ayé lilladhina ahsanu alhusna husna máa bẹ fún wọn kínan pẹ̀lú alhusna aljanna wa ziyada ọlọ́ni bákan ila wa jalla lẹ́yìn tán bá ti wà ní àlìjẹ́nà tán àlékún tó tó ga jù nínú orí tọ́lọ̀ bá àlékẹ́lọ́ ma ṣe fún wọn láàlìjẹ́nà ni ìmọ̀ rí ọlọ́run bá báyìí ìmọ̀ rí ọlọ́run bá èyí tó lágbára ju àwọn ìgbádùn tí ń bẹnu àlìjẹ́nà lọ torí tọ́lọ́run bá àlékẹ́lá bá ti fi àwọn àlìjẹ́nà sínú àlìjẹ́nà tán kọ́lọ́run bá kó kádàrá káwa náà wà nù wọn gbogbo àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá àlékẹ́lá bá ṣe fún wọn yóò ti tẹ́ wọn lọ́rùn yóò ti tó wọn gbogbo ayé ibi tó ń kálukú bá wà yóò tó gbogbo àwọn ìgbádùn ti bá ń mẹ́mẹ́ yóò tó ń kálukú ọlọ́wọ́n bá lékẹ́ wọ́n bí àwọn àlìjẹ́nà lè rí pé fẹ́ látọ̀dẹ̀ mi ọlọ́wọ́n bá ziyada àlékún kémi ọlọ́wọ́n bá ṣe fún yín wọ́n ti ọlọ́run ọba àlékẹ́lá wá sí gàgá tọ́lọ́run ọba àlékẹ́lá fi bójú wa táà fi láǹfààní àti rí ọlọ́run ọba ọlọ́run ọba wá sí gàgá yẹn tọ́lọ́run ọba àlékẹ́lá bá ti wá sí gàgá yìí àwọn ọmọ àlìjẹ́ náà wá wu ọlọ́run ọba ọlọ́run wa anábìrì wa máa wú ẹ̀tù ṣe à tó tó ìmá wojú ọlọ́run bá wọn ìmá wo ọlọ́run bá wọn báyìí wọn ní rí póre kankan bẹ̀ tọ́lọ gbogbo àwọn oore tí wọ́n bá tán ní ẹ̀tẹ́lẹ̀tẹ̀ wọ́n gbàgbé ẹ̀póre ni torí eré báyìí náà àpéjúwé náà bẹ̀lẹ̀ ayé tí wọ́n bá wà nínú gbádùn kan tí wọ́n bá tó wá bọ́ sínú gbádùn míì tán lágbára jùlọ ẹ gbàgbé wípé ẹ ti ẹ ti wà nínú gbádùn kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ẹ ti rí ni wallahi alazim orí ńlá sì ní kí n rí ọlọ́run ọba tó pé ẹ̀yin náà wo báwo ni ó ṣe rí ọlọ́run ọba tí ó dí rẹ̀ fún wa táàrí látọjọ́ yìí káwá ní àǹfààní àti rí ọlọ́run ọba náà subhanallah ẹ wo orú nǹkan tó wà ń bẹ̀ jàmáà ẹ jẹ́ ká súnmọ́ sallallahu alaihi wasallam tá ń jẹ́ràn ànábì tá ń kan wá sọ fún wa yí pé ànábì ó sí stadium kí lẹ́mọ̀ tí ó ṣẹlẹ̀ náà wàláhì yóò ju stampede lọ àwọn èèyàn tẹ̀ra wọn pa ṣe àwọn ẹ̀dẹ́sàn wàláhì mo fọ́lọ́ bàbúra ṣe rí tọ́ bá sọ pánẹ́bí ọwà sí stadium Ìlọrin ẹ mọ̀ pé gbogbo àwọn Amẹ́ríkà àti kèfèrí Amẹ́ríkà àti gbogbo mùsùlùmí Amẹ́ríkà gbogbo ọ̀nà ń bọ̀ àwọn kèfèrí gan wà yí pé ah mo ti ẹ̀fẹ́ mà nẹ́bí ẹ má rò pé mùsùlùmí nìkan lẹ́rìí ó kódà population kèfèrí tẹ́ẹ̀rí yóò ju ti mùsùlùmí lọ pé ah anẹ́bì tí gbogbo ayé tí wà mùsùlùmí tẹ́tẹ̀ ń kú torí èyí tán fẹ̀mí ara wọn lélẹ̀ torí èyí mú jẹ fẹ́ rí bó ṣe rí ọwọ́ kí mo fẹ́ rí bó ṣe rí yẹn lásán lẹ́fìrí kèfèrí tí ó pọ̀ kódà wọ́n pọ̀ ju mùsùlùmí lọ tọ́ kí kálẹ̀bì wá dé stadium òǹkálukú àtẹ́ntọ́ wálé gbogbo orísìsì àgbáyé ibi tó ń kálukú ti wá ẹ̀dàkùn kí ni ó ga jù lérí ẹ̀míyàn sẹ pé òun náà ni pé ah, bó ti ẹ̀sẹ̀ kan kémi náà ti ẹ̀fojú mi kànábì sallallahu alaihi wasallam ẹ wo bí nǹkan yóò ṣe rí so ẹ wá wo ọlọ́run ọba subhanallah anábì nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba lọ́wà nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá ọlọ́run ọba ló dá ẹrú lòun náà jẹ́ fọ́lọ́run ọba ẹ jẹ́ ká wá wo bí ọlọ́run ọba tó dá bí rí ọlọ́run ọba bí ó ṣe rí subhanallah wallahi nǹkan tó ga ni ṣe é bá nísìn ẹ máa wo tàbá ma ń gbúrò ẹnìkan a ma ń gbúrò ẹ̀ bóyá rédíò láti ń gbọ́ ni bóyá asá ti ń gbóhun rẹ̀ àwá ti láǹfàní àti rí tó fún wa láǹfàní àti rí ẹni ẹ lásán ẹwọ bí ni ó ṣèdò tó so ẹwọ ọlọ́run ọba ọba tá àti rí látọjọ́ yìí kọlọ́run ọba wá fún wa láǹfàní àti rí ọlọ́run ọba wàláhì láti mórí ńlá ni ló fi jẹ́ sí pé ọlọ́run ọba inú ìyàtọ̀ la fi dúníyà wà la fi al-akhirah lọ́lọ́run ọlọ́wọ́ bá ní kí lán sọ ọ̀rọ̀ wọn nínú suratul mutaffifin ọlọ́wọ́ bá ní kalla innahum an rabbihim yawma idhin lamahjubun lamahjubun ọlọ́wọ́ bá ní a dìgàgà wọn lọ́jọ́ náà lọ́wọ́n ní rí ọlọ́wọ́ bá wọn lára ìyà tó dópin tọ́lọ́wọ́ bá lè fi jẹ wọ́n nìyẹn torí ọmọ tutù bẹ́ẹ̀ ìtútù ọmọ bá wọn ojú kan ila rabbiha nadhira nítorí pé wọ́n ń wo ọlọ́run bá ọba tọ́ dá wọn Allahu akbar naam ìta ń bá lọ o ní pé nítorí ọ̀rọ̀ ìbáadà yìí nítorí ọ̀rọ̀ ìjọsìn fọ́lọ́run ọba yìí nítorí ọ̀rọ̀ ká máa jọ́sìn fọ́lọ́run ọba nìkan yìí khuliqatil wal ardo nítorí ẹ̀ khuliqati samawati wal ard nítorí ẹ̀ lọ́wọ́ bá lékẹ́ láti dá sánmà tilẹ̀ nítorí ọ̀rọ̀ ìbádà yìí lọ́wọ́ bá lékẹ́ láti dá sánmà tilẹ̀ nítorí ẹ̀ lọ́wọ́ bá lékẹ́ láti ṣẹ̀dá àwa gangan fúnra wa nítorí ẹ̀ lọ́wọ́ bá lékẹ́ láti dá wa nítorí ẹ̀ lọ́wọ́ bá lékẹ́ láti dá wa aljannu nítorí ẹ̀lọ́lọ́wọ́ bá nígbẹ́lá fi dáwọn èèyàn bákanáà nítorí ọ̀rọ̀ yìí nítorí ọ̀rọ̀ ìbádà yìí lọ́lọ́wọ́ bá nígbẹ́lá ló fi ṣàrọ́ al-jihad lọ́lọ́wọ́ bá nígbẹ́lá fi ṣe yìí máa jagun sójú ọ̀nà lọ́lọ́wọ́ bá nígbẹ́lá fi ṣe lófin lé wa lórí nítorí ọ̀rọ̀ ìbádà ni nítorí ẹ̀ bákanáà lọ́lọ́wọ́ bá nígbẹ́lá fi pín وفريق حق عليهم الضلالة فريق في الجنة وفريق في السعير nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá ní kí a fi pín àwọn èèyàn sí méjì nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá ní kí ọlá ló fi sọ láàrin bàbá àtọmọ

ọlọ́wọ́ bá lékílá sọ fá nẹ́bì Nuh alayhi salam pé òun ọlọ́wọ́ bá là nẹ́bì Nuh àtàwọn àwọn ẹjọ́ rẹ̀ àwọn ará ilé rẹ̀ nígbàtí parun dé tọ́lọ́wọ́ bá lékílá wá là nẹ́bì Nuh ọmọ nẹ́bì Nuh wá wà náà tó fẹ́

tó jẹ́ sí pé ọmọ ma pàdé bàbá ní jihadi báyìí yóò sì máa wá bí ó ṣe bẹ́ bàbá rẹ̀ lórí subhanallah ẹ wo bí ọ̀rọ̀ bàbá àtọmọ bó ṣe lágbára tó yá ikhwan àmọ́ nígbà tó bá ti já sí pé nǹkan tó bá ti rọ́lù nǹkan tó lágbára jù lọ wọ́n ma dọ̀lẹ ọ̀rọ̀ yìí lágbára lọ́dọ̀ Ọlọ́run bá débi wípé nínú al-Qur'an a ń pè kí ní kẹ ní aṣ-ṣahadatul kubra a'zamu ṣahadatin fil Qur'an ṣahada ìjẹ́rìí tó ní agbára jùlọ nínú al-Qur'an ìjẹ́rìí tó gajù ìjẹ́rìí tó gajù nínú al-Qur'an ìgbàtọ́lọ̀ọba àríkẹ́lá fẹ́ mú ìjẹ́rìí náà wá ẹ máa wò ọlọ́ọ̀bá ni ṣẹ́hìdà lọ́hù annahu la ilaha illahu والملائكة وأولو العلم قائما بالقسط nígbà tó lọ́wọ́ bá lè kẹ́lá fẹ́ mú ìjẹ́rìí yẹn wá ọlọ́wọ́ bá wá gbé ìjẹ́rìí yẹn níbi tó ga jùlọ òun náà ní pé ọlọ́wọ́ bá lè kẹ́lá gbé ìjẹ́rìí yẹn látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọba tó ga jù tí ó sì ń ka tó ga tó má ṣe pé ṣàhádà tó ga nìyẹn in tọ́lọ́wọ́ bá fún rẹ̀ bá jẹ́rìí lé lórí kulillah akbaru ṣàhádà subhanallah ọlọ́wọ́ bá lè kẹlá sọ fún anẹ́bì pé anẹ́bì ah, rẹ̀ anẹ́bì ma sọ fún ẹ̀yin pé àà ta ló fẹ́ jẹ́rìí mi tó fẹ́ jẹ́rìí mi wípé alẹ́mì anẹ́bì sẹ́ ẹ̀sìn òdodo mo gbówá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ló rán mi sí mi ń parọ́ ń parọ́ fún yín ọlọ́ni anẹ́bì sọ pé kúlìláhù akbaru shahada ma sọ fún ọ

ṣàhádàtù zúrí mẹ́ ìgbàmí ìyá máa jẹ́rí èkè àbẹ́ ẹ̀kọ́ ni àmọ́ Ọlọ́run bá sọ́lọ́run bá lékẹ́ yóò jẹ́rí èkè láíláí Ọlọ́run ní èmi Ọlọ́run bá fúnra mi èmi Ọlọ́run bá annahu la ilaha illahu wípé kò sí ẹni kẹ́kẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi èmi Ọlọ́run bá fúnra mi èmi Ọlọ́run bá kọ́kọ́ jẹ́rí illahu àyàfi èmi ọlọ́run ọba àyàfi òun ọlọ́run ọba wal màláìkà lẹ́yìn èmi ọlọ́run ọba àwọn màláìkà náà tó jẹ́rìí bẹ́ẹ̀ subhanallah ibadun mukramun àwọn ẹrú tọ́lọ́run ọba níkílá pẹ́lẹ̀ jùlọ àwọn màláìkà tàbá ń sọ̀rọ̀ tàbá ní nínú àwọn ẹ̀dá àwọn ẹ̀dá kan bẹ tí ń gbé sánmà àwọn ẹ̀dá kan bẹ tí ń gbé ilẹ̀ tàlọ́lọ́lá jùlọ àwọn méjèèjì àwọn màláìkà ni tàbá ń sọ̀rọ̀ ní tàbá ń sọ̀rọ̀ afdọ̀líyà tàbá ń sọ̀rọ̀ ìlọ́lá ní gbogbogbò ní ẹ àmá tàbá ń sọ̀rọ̀ nínú tàbá ń sọ̀rọ̀ tefsil abẹ́bẹ̀rẹ̀ sọ fọ́sí wẹ́wẹ́ ààrí nínú àwọn èèyàn tó lọ́lá ju àwọn màláíkà lọ ààrí nínú àwọn èèyàn tó lọ́lá ju àwọn màláíkà lọ tálẹ́ nínú àwọn ànábì ọlọ́run ba pàápàá jùlọ ànábì wa muhammadi sallallahu alaihi wasallam àmọ́ ní tàbá ní ká sọ̀rọ̀ nípa wípé èèyàn àlìjànnú àti ta lọ́lọ́lá ju àwọn màláíkà ni ọlọ́run wà ìrìkẹ́lá sọ wípé nínú hadithul qudusi ọlọ́run bá ní ana inda zonni abidi bi èmi ọlọ́run bá mọ̀ máa ń wà níbi tẹ́rù mi bá gbé mi sí nínú ọkàn rẹ̀ sẹ́kú yóò bá náà sọ pé níbi tá bá fọ́lọ́run bá sí lába hadithu annabi ni alhadithul qudusi ni alhadithul rabbani abikazoki alhadithul ilahi tó bá ọlọ́wọ́ bá ní ana inda dhanni abdi bí fa idha dhakarani fi nafsihi tẹ́rù èmi ọlọ́wọ́ bá bá rántí èmi ọlọ́wọ́ bá nínú ọkàn rẹ̀ dhakartuhu fi nafsi èmi ọlọ́wọ́ bá wà rántí rẹ̀ nínú ọkàn tèmi náà ìtumọ̀ ní pé tẹ́rù mi bá ṣe nǹkan kékeré fún mi èmi ọlọ́wọ́ bá ó ṣe tó jùlọ fún ẹwò ẹrú rántí ọlọ́wọ́ bá nínú ọkàn rẹ̀ bó ṣe yẹ pẹrẹ tó ọlọ́wọ́ bá máa rántí ẹrú ẹ̀ nínú ọkàn ọlọ́wọ́ bó ṣe lápẹ̀lẹ́ tó subhanallah wa in dhakarani fi mala'in ọlọ́ni ibi tí mo wá ń lọ nìyẹn ọlọ́ni tẹ́rù mi bá rántí èmi ọlọ́run bá láàrin jama'a àwọn èèyàn zakartuhu fi mala'in khairin minhum ibi khairiyya tí mo fẹ́ lọ nìyẹn èmi ọlọ́run bá náà mo wá rántí rẹ̀ láàrin àwọn jama'a tán lórí ju àwọn jama'a tó ń tẹ́rẹ́ tì mí lọ òun náà làwọn màláìka mo fẹ́ mú ẹ̀rí wá ń

ọlọ́run ní àwọn tó sì kẹta wọn kálíbà má pàtàkì àwọn àfáà láwùjọ wàláhìl azim ipò tọ́lọ́wọ́n bá níkẹ́lẹ́ gbé àwọn àfáà sí ipò tó lágbára ni o kò jọba sí yẹpẹrẹ wọn yẹ o àmọ́ àwọn àfáà wo òun náà ni àwọn àfáà súnnà àwọn tí wọ́n ké kílọ lọ́wọ́n bá wí kílà nẹ́bí wí tẹ́sí ń tẹ̀lé tẹ́sí ń lò tí ara wọn atọ́ ń pera wọn láàfáà yẹn àwọn fúnra wọn náà yẹpẹrẹ ara wọn torí pé wọn ṣe tó yẹpẹrẹ nínú suratul Baqara nígbà tọ́lọ́run bá alékẹ́lá sí àwọn oúnjẹ láti ọ̀dọ̀ ara ẹ̀wá fáwọn Banu Israel àwọn Banu Israel wá bẹ̀rẹ̀ sí ma wọ́n wá lóúnjẹ yẹn wọ́n wá pàtàkì tọ́lọ́run bá alékẹ́lá pàtàkì ihbitu misran fa inna lakum ma sa'altum وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ìtí mọ́ ẹ́fà yọ́n bí ní pé àwọn tí ẹ ń pè láàfà yìí náà àwọn náà istabdalu ma huwa adena billadhi huwa khayr in tó yẹpẹrẹ wọ́n fi pààrọ̀ tó lóore o náà ní pé owó ló mú mú láyà wọn ṣùtá bá sọ wípé ọlọ́run bá lékẹ́lá pàtàkì àwọn àfáà àwọn àfáàwò àwọn tó jẹ́ sí pé al-ulama ul-amilun àwọn tó jẹ́ sí pé wọ́n kéwú wọ́n dẹ̀ ń lò wọ́n kẹ́kọ̀ọ́ kí lọ́lọ́wọ́n bá wí kí lànábì sallallahu alaihi wasallam wí wọ́n sì ń ṣiṣẹ́ tọ̀ lọ́lọ́wọ́n bá lékẹ́lá fi ṣàhádà àwọn tẹ̀lé ṣàhádà àwọn màláíkà láàrin àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n bá ọlọ́ni wa ulul ilm kí wá náà ń jẹ́rìí lé lórí wọ́n ń jẹ́rìí lórí àlámàrí tó ga níwájú ọlọ́wọ́n o lórí àlámàrí tó ni o at òun náà ni ìjẹ́rìí wípé ìjọsìn ọ̀tọ́ sẹ́ni kankan àyàfi ọlọ́run ọba nìkan òun náà ni pé ìgbà wípé ọlọ́run ọba nìkan náà ló tọ́ ló yẹ ká máa fún wa ló yẹ ká máa fún níjọsìn in tó ga jù níwájú ọlọ́run ọba lọ́lọ́run ọba àlékẹ́ ló fi wọ́n sẹ̀ rílé lórí yóò máa túbọ̀ sí pé àwọn náà ẹni tó ga níwájú ọlọ́run ọba ni wọ́n nítorí pé tẹ́ ẹ bá fẹ́ gba ẹlẹ́rìí lórí tó ga ẹ̀ níwẹ̀ ni yẹpẹrẹ àìbẹ́ẹ̀kọ́ ni lórí àlámọ̀rí ayé ẹ fẹ́ gbẹlẹ́rìí lórí tó ga ẹ̀ níwẹ́ ni yẹpẹrẹ wọ́n wà mọ́ fún ilọ́pṣẹ̀ pé tó ẹni tí ó bá jẹ́ ẹlẹ́rìí fún ọwọ́ yóò máa ṣiṣẹ́ nílé iṣẹ́ báyìí sálárì yóò sì tó báyìí náà garantọ̀ wọ́n ni sálárì rẹ̀ gbọ́dọ̀ tó báyìí ó sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ nílé iṣẹ́ báyìí ó lọ gbọ́dọ̀ nínú garanti lé lórí in tó understand so nítorí wípé so yóò jẹ́ ká máa bí nǹkan yìí ṣe tóbi tó lọ́dọ̀ Ọlọ́run Ọba àti títóbi àwọn tí Ọlọ́run Ọba ní kí lábi ṣẹlẹ̀ tó gbé ńgbà tọ́lọ́wọ́ wà lékelá fẹ́ kọ́ bẹ̀rẹ̀ ṣàhádà ọlọ́run bá bẹ̀rẹ̀ ṣàhádà látọ̀dọ̀ ààrẹ tó bá yẹ pé nǹkan yóò tóbi lọ́dọ̀ ọlọ́run bá ní ọlọ́run bá forí ọwà sí ṣàhádà lórí tí ò wúlò yá ikhwan ilé ìdíkò yíwa wípé wallahi alazim in tó ga jù lọ́dọ̀ ọlọ́run lálákọ̀ọ́kọ́ òun náà ni kíyàn òun náà ni ìjọsìn fún ọlọ́run bá nìkan ló fi jẹ́ pé ọlọ́run bá pàtàkì ẹ̀ débi pé ṣàhádà tọ́lọ́run bá fún rẹ̀ lọ́kọ́ sáájú lé lórí kò tíye bẹ́ẹ̀ ni ṣàhádà àwọn màláìkà

àìrọ́fú al-ma'ruf in tó tóbi jù nínú tó dá tí yà máa ń pèyàn sí in tó ga jù alákọ̀ọ́kọ́ tí yà gbọ́dọ̀ máa pèyàn sí Ọlọ́run bá ní walitakun minkum ummatun yad'una ila al-khayri wa ya'muruna bil-ma'ruf wa yanhauna 'anil munkar Ọlọ́run bá ní wa ya'muruna bil ma'ruf wọ́n sì máa pa àwọn èèyàn láṣẹ dáadáa àwọn àfáàjẹ́ kó ìwà wípé nǹkan tó dá nǹkan dáadáa lákọ̀ọ́kọ́ tó ga jù láwọ̀kọ́ sí ẹgbẹ̀rọ̀ pàyàn láṣẹ ní ìbádà huwa a'raful ma'ruf dáwà àwọn ànábì ọlọ́run ọba ìtọ́kọ́ gbọ́dọ̀ fi sàkọ́kọ́ láyé òun náà ni pé a ní ìbúdú lọ́ha wájú tẹ́nibù tọ́wùd ẹ bẹ̀rẹ̀ dáwà yín lórí pé ọlọ́run ọba nìkan ọlọ́run ọba nìkan nìkan lẹ́gbọ́dọ̀ máa fún níjọsìn yín ọlọ́run ọba nìkan lẹ́gbọ́dọ̀ máa jọ́sìn fún wájú tẹ́nibù tọ́wùd nítorí pé gbogbo nǹkan yakunu bil ahammi fal aham in tó bá da in tó bá lágbára jù so n tó bá ga jù nam nam foundation yẹn ẹ wá máa fi àwọn ìyókù tẹ̀lé so ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá pa àwọn anẹ́bì lásẹ̀ gbogbo àwọn anẹ́bì walaqad ba'athna fi kulli umma ọlọ́wọ́ bá ní ní pàápàá àwọn ọlọ́wọ́ bá ti àyàfi illa khala fiha nadhir àfikọ́lọ́wọ́ bá àríkẹ́lá fún wọn ló jíṣẹ́ tí wọn àbẹ́ẹ̀kọ́ ni kí lọ́lọ́wọ́ bá àríkẹ́lá gbé rán lọ́wọ́ àní ibudullaha wajtanibu taghut láti sọ pé a'raful ma'ruf in tó gajù nínú tó gajù nínú tó yẹ mẹ́ ń pèyàn sí ní dáadáa òun ẹ̀rì kí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ibi tawhid tán sọ nítorí tó gajù lọ́nà ọlọ́wọ́ bá náà nìyẹn ọlọ́wọ́ bá sọ nínú suratu shura again ọlọ́wọ́ bá ní shar'a lakum min ad-dini ma wà sọ́bìhì nóòhà ọlọ́ọ̀bá fẹ́ ka yàtọ̀ fún gbogbo ànẹ́bí ọlọ́ọ̀bá tó ní fi kúlì ummeti rasúlà wà má arsalna min qablika min rasúl illa nóòhì iléhì annahu la ilaha illa ana fa'ibudun abi yàtọ̀ fún gbogbo ànẹ́bí lápapọ̀ ọlọ́ọ̀bá ní kílá tó wá fẹ́ mẹ́ṣà àwọn ànẹ́bí márùn kan tẹ́pẹ̀ ní ulul azmi minar rusul àwọn ilé tó lọ́lá jọ ànẹ́bí yókù lọ ọlọ́ọ̀bá ní kílá wá khasso wọn shura ọlọ́ ni shara'a lakum min ad-din ọlọ́wọ́ bá ní ase lófin fún ẹ̀yin alùmọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn ma wassa bihi Nuha òfin tá a ṣe fà nẹ́bí Nuh walladhi awhayna ilayk ó náà lófin tá a fi ránṣẹ́ sí ànẹ́bí sallallahu alaihi wasallam wa ma wassa bihi Ibrahim sẹ́kọ́ ti di méjì Nuh ànẹ́bí wa Muhammad wa ma wassa bihi Ibrahim òun náà lásẹ̀ lófin fà nẹ́bí Ibrahim wa Musa àtàrẹ́bì Musa wọ́n di mẹ́rin àbí wa Isa àwọn mẹ́rin àrùn nìyẹn al'aqimu dín al'aqimu àdín o náà ni pé ẹgbé ẹ̀sìn dúó fún Ọlọ́run Ọba ẹgbé ẹ̀sìn dúó fún Ọlọ́run Ọba nìkan wala tatafarraqu fi kódà ẹ gbọ́dọ̀ yapa nínú ẹ̀ lórí ọ̀rọ̀ tawhid ẹ gbọ́dọ̀ yapa kabura ala al-mushrikina ma tad'uhum ilayhi Ọlọ́run Ọba ní ó tóbi ó wúwo lára àwọn ẹlẹ́bọ intẹ́ ń pè wọ́n sí yẹn pé kán wá jọ́sìn fọ́lọ́run ọba ẹyọ kan nìkan ṣoṣo wọ́n wò pé àà kò possible náà subhanallah ẹ wá dúró gbogbo èmi nìkan báyìí nìsí mo ní bùkátà tọ́pọ̀ ẹ̀yin náà ní tiyín kọ́ wá jẹ́ sí pé iwájú ẹnìkan náà láàmú wá gbé bùkátà nìsí àà ó ti tóbi jù lára wọn pé irọ́ ó yẹ ká ní ọlọ́run ọba kan tàbá tàbá ń wọ́ ọmọ tó ẹ́sìpò láàmọ̀ bẹ̀rẹ̀ ọmọ lára rẹ̀ tàbá ń wá láàfíà ọ̀dọ̀ ẹ̀ láti bẹ̀rẹ̀ àláfíà àrùn ọlọ́run bá mẹ́fà láàfíà lọ́tọ̀ alọ́wọ́ bá mi fún pé azìkì lọ́tọ̀ alọ́lọ́wọ́ bá mi fún pé afẹ́ kọ́lé afẹ́ ramato ó ti yé àbá kí o wá ní gbogbo àwọn èmi nìkan ọlọ́lọ́mọ yẹ bùkátà tẹ́mi nìkan ní ẹwà gbogbo jẹ́mọ́ mọ́sálásí gbogbo ayé náà ọwá lọ́lọ́ nìkan ni àà kábùrọ̀ àìlẹ̀ mùsùlùkì náà ọlọ́lọ́ tóbi lára wọn olóbi jẹ́ sí pé ìgbà tí àwọn ẹ̀zọ̀máwù Quraysh ẹ̀zọ̀máwù mùsùlùkì àwọn tí wọ́n tóbi kán jẹ́ àwọn àgbààgbà nínú ìlú tán jẹ́ lẹ́bọ wọ́n kóra wọn jọ wọn lọ bá Abu Talib wípé anábì yìí Muhammadu yìí torí wọn gbálá nàbì Muhammadu yìí wàhálà ẹ̀pọ̀ àwọn òsáwá ló àtẹ́lù ó kàn yẹ́ yí àwọn òsáwá ni bá wa pé kí ló fẹ́ gan tó bá jẹ́ sí pé ó kọ ní wá tí fi ń serú nǹkan yìí sọ fún pé kọ́mọ̀wùlẹ̀ bú òsáwá mọ́ afúnlókọ̀ọ́ tó bá yẹ pé ipò ní wá afù nípò tó bá yẹ pé owó ní wá nífi ń yẹ̀yẹ́ àwọn òsáwà báyìí à kó má wulẹ̀ á ṣe gbẹ̀ fún Abu Talib náà sẹ́pà Nabi sallallahu alaihi wasallam onítò àwọn àgbàgbà ìlú lélẹ́yìí ìtàn sì gbé wá síwájú mi lélẹ́yìí nǹkan báyìí nǹkan báyìí náà wí anábì ni kò lè tó báyẹn nǹkan yọ́ka péré òun náà ni mo fẹ́ lọ́dọ̀ yìí tẹ́bá ti lè sọ nǹkan yọkan yẹn ẹ kọ̀ntúrò gbogbo ayé gbogbo ayé ó sì máa wà lábẹ́ yín ni wọ́n ni nǹkan yọkan gbogbo táà wíyọ ọ̀fẹ́ olóhun ọ̀fẹ́ kí nǹkan yọkan ní káwíyà wí mẹ́wàá ẹyọkan kéré ọ̀wọ̀síwọ́sọ

kìí sọba ọba mẹ́wàá mílíọ̀n ọba ń bẹ kí ní jẹ́ bẹ́ kọ̀ sọba kan àfọ́lọ́hun ìtumẹ̀ ni pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún torí pé ìlà ìtumẹ̀ ni ma'bud ma'luh ó wá fi'al bí ma'na maf'ul fi'al bí firash mafrush so ibẹ̀ nìsìn bí libas malbus so ilah bí máìnà ma'lúù ìtumọ̀ ní pé ma'búd ẹni tàǹsìn so la ilaha kò sí ẹni kẹ́kẹ́ tó yẹ ká máa jọ́sìn fún torí pé náfíù nìyẹn la ilaha láwọn afáwọn fi ń jẹ́ kó yọ pé gbólóhùn yìí rúkùnù méjì lóní rúkùnù alákọ̀ọ́kọ́ annáfíù rúkùnù ẹlẹ́ẹ̀kejì al-ithbat orígun alákọ̀ọ́kọ́ ni náfíù kúfùrù nìyẹn agbọ́dọ̀ ṣe kúfùrù

ọwà ní ìmáni sọ́lọ́wọ́ bá nìkan nítorí ẹni náà fi kọ fi sáájú pé láìláha kò sí ẹni kankan tó tọ́ láti máa fún níjọsìn ilá àyàfi Allah ọlọ́wọ́ bá nìkan ìfìbátù ni ẹ tó yẹ́ bá ní sí kágbà yí pé gbogbo táwọn èèyàn jọ́sìn fẹ́lọ̀ fọ́lọ́wọ́ bá gbogbo èyí mo ṣe kèfèrí <coughs> kafarna bikum kafarna bikum kúfùrù gbọ́dọ̀ ṣáájú ìyẹn gbọ́dọ̀ ṣe kúfùrù sí gbogbo in táwọn èèyàn jọ́sìn fíyàtọ̀ fọ́lọ́wọ́ bá àtàwọn tí ń jọ́sìn fún wọn so ibà nìsí naam ọlọ́wọ́ bá ní wa man yakfur bit-taghut gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sí at kí náà pè ní at ma ubida min ghairi Allah wa huwa rad gbogbo tó bá tin just fi atofo Ọlọ́run ba tó na sì yọ́nú sí ká ma just fohun ní bẹ̀ la nabi Isa ti jáde tó bá yẹ ke ma ubida min dunillah ni gbogbo tó bá tin just fi ya fun ya atofo Ọlọ́run ba ni a je pa nabi Isa na ma je tohut ama wa huwa rad aworo just wo yọ́nú sí ká ma just fohun eh gba ina ma je tohut sa nabi Isa yọ́nú sí ká ma just fohun lai lai ni o fi je tohut Ọlọ́run ba la wa gboro se sí gbogbo nǹkan tan just fi atofo Ọlọ́run ba wa káwá nígbàgbọ́ sí ọlọ́run bá nìkan ló ẹni tó yẹ ká máa jọ́sìn fún ọlọ́run bá lẹ́ni tó bá rí báyìí fàkọ́dì istamsaka bil urwatil wuthqa ọlọ́run bá ní ó ti gbámú istamsaka ó ju tamasaka lọ tí àwọn abá sọ pé istamsaka ó wà ablag nínú gbígbà nǹkan mú dógóngó ju tamasaka lọ àméjèèjì wá láti bí kéèyàn ṣe masku náà ni wọ́n bá masaka tó yẹ bá so àmọ́tọ́bá ní tàmásàkà ó gbà nǹkan mú ó gbà mú but istamsaka ó gbà mú nígbà mú tó lágbára gan ju tàmásàkà nìkan lọ ọlọ́ọ̀bá ní fàkọ́dì istamsaka ọlọ́ọ̀bá lu istamsaka bil urwatil wuthqa kí náà pè ní al-urwatil wuthqa àwọn al-mufassirun ìtumọ̀ wọn yapa lórí ẹ̀bẹ̀ tí gbogbo ẹ̀ yansọ́bù òun náà ni pé àríyàn tó sọ pé al-urwatul wuthqa al-islam pé irú ẹni bẹ́ẹ̀ ti di okùn islam mú nìyẹn àríyàn tó sọ pé al-urwatul wuthqa oní ẹni al-qur'an ó ti di qur'an mú nìyẹn ẹ dákun sọ yàtọ̀ síra wọn tabali yẹn di islam mú kí ló gbé islam wa al-qur'an tabali yẹn di qur'an mú kí ló dì mú islam <laughs> àbí láti sọ pé gbogbo ẹ̀ ìkìláàfù pé ó ń kálùkàn mú náírù ìran nǹkan pé kálìmẹ̀ náà tún nǹkan báyìí kálìmẹ̀ náà tún nǹkan báyìí bẹ̀tí gbogbo wọn náà ìtumọ̀ kan náà bẹ̀tí ó ń kálùkù ń fún wa ní kálìbà ní àgbọ́yé tó kún lórí ìtumọ̀ kálìmẹ̀ yẹn ẹ tí wọ́n lásán bí ká sọ pé ẹni yìí òun náà ní jẹ́ Abdulwahidi òun náà ní tó wá ń jí àyẹ̀lá òun náà kẹ́nìkan wá ní àyẹ̀lá ní di same èèyàn náà ni gbogbo ẹni tó bá ń lọ ọ̀dà mọ́ ń lọ lé àyìnlá ọ padà rí pé àtẹ́sọpọ̀ ń lọ sílẹ̀ Wahid gbogbo yínú lé rẹ̀ nílẹ̀ padà bára yìí àbí náà mú kẹta ń sọ nìyẹn so ala kulli hal nǹkan tá a bá débẹ̀ òun náà ni pé nítorí àwọn nítorí ń tọ́ ga jù yìí àti ṣàlàyé lórí e, akẹ́kọ̀ọ́ kó jíká mọ̀ pé a ní lọ́dọ̀ Ọlọ́run Ọba sẹ́yìn tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba wallahi kò ṣeré in tó ga jù lọ́dọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ ìbádà kò sí nǹkan míì tó ga tó mọ́ so ibà nísìn òun ló gajù níwájú ọlọ́wọ́n ba òun sì náà ni nǹkan tó gajù tá a lè fi rí ìyọ́nà ọlọ́wọ́n ba in tá a lè fi rí ìyọ́nà ọlọ́wọ́n ba náà ni tó bá tóbi jù lọ́dọ̀ ọlọ́wọ́n ba so látara báyìí ọlọ́wọ́n bá ní àní ìbúdó lọ́ha ọlọ́wọ́n bá ní شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك ووصى به وموسى وعيسى أن الدين ولا تتفرقوا ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه ọlọ́ọ̀bá ló tóbi lára àwọn ẹlẹ́bọ̀ in tẹ́ ń pè wọ́n sí tawhid tẹ́ ń pè wọ́n sí yẹn ó ní wọn lára so ìgbà táwọn kufaru Quraysh wá gbára nù wọ́n sọ pé àà ah, kálí bá wọn kí wọ́n gbọ́ la ilaha illallah wọ́n sọ pé aja'ala al a ah, ṣé nǹkan tó ń pè wá sí ni pé gbogbo ọlọ́run tá à ń jọ́sìn fún ìka mọ́ jọ́sìn wẹ̀mọ́ ká mọ́ jọ́sìn fún ọlọ́run ọbẹ̀ yọ kan ṣoṣo ẹ̀rí pé gbọ́n tánẹ̀ wọ́n gbọ́ mẹ́sẹ̀jì ànẹ́bì yìí ni wọ́n fi wí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ní sọ la ilaha illallah wallahi lazim ní ìsún jọ́sìn fún kàmí àtọ̀fọ́lọ́run ọba o in táwọn in táwọn kèfèrí jọ ń gbọ́yé igbó tí ẹ̀ ọ̀nà tí ẹ ti ẹ̀ jẹ́jú táwọn kèfèrí jọ yẹn lọ ọ̀nà tí ẹ tó jẹ́ sẹ́sìn subhanallah èyàn sọ pé èyàn ń pè la ilaha illallah tó ń ti bẹ́ẹ̀ sí ń pè nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́n ba tí wà láàbá يا شيخ إبراهيم نياس أجثنا مدد إلى شيخ عمرو تجاني يا شيخ عبد القادر جوالو في بوا أعوذ بالله أعوذ بالله tó sì jẹ́ sí pé kódà àwọn ẹlẹ́bọ ti jọ yẹn ọlọ́run bá ní wa idha rakibu fil fulki da'u Allaha mukhlisina lahu ad-din walamma najjahum ilal barri idha hum yushrikun ọlọ́run bá ní kódà àwọn tó jẹ́lẹ́bọ nígbà yẹn idha rakibu fil fulki tẹ́ bá gbọ́ ọkọ̀ ojú omi tí ìjì wá bẹ̀rẹ̀ sí máa jà tẹ́ ti wà láàrin omi ìṣẹ́ pé ikú ti dé nìyẹn bẹ́yẹn bá ilé bí ìjì bá fi lè ja ọkọ̀ ojú omi tó bá fi lè dànù ikú dé tó bá ti wá wà nù wàhálà báyìí da'u Allaha mukhlisina lahu ddin ọlọ́run ọba nìkan ni wọ́n máa pè wọ́n ní pé nǹkan míyàtọ̀ fọ́lọ́run ọba mọ́ torí wọ́n ti máa pé nínú kọ̀ndíṣì táwọn àìkò sẹ́ni tó lè yọ àwọn àfọ́lọ́run ọba nìkan àmọ́ tí wàhálà bá bá àwọn mùsùlùmí tòní wàhálà yìí sẹ́tọ́ ẹ̀ká àwọn pọ́lọ́run ọba ìlúmí wọ́n máa pè yàtọ̀ fọ́lọ́run àtàwọn kèfèrí ti sìn tí mọ́ tó bá fẹ́ dánù ẹ̀yìn eh, jesus christ in jesus name kí ní ẹ̀rẹ́mẹ̀ níyàs níyàs wàláhìn àzín bí mọ́ tó bá ìbíjẹ́ ìbá ṣe láìsẹ́ ìbẹ̀ tó bá ikú bẹ̀ okú lẹ́lẹ́bọ̀ aláwọn tọ̀hún dáẹ̀wò lọ́ha múkùlì sí ilẹ̀ lahudin ọlọ́ni wà lámà na jáhùn lalbari ìdáhùn yóò ṣìrìkú ọlọ́ni nígbà tá bá là wọn tán tara wọn balẹ̀ tán tọ́ka wọn balẹ̀ náà ń ṣẹbọ kìí ṣe ìgbàtara bá ní wọn bẹ́ta àwọn eléyìí báyìí ìgbàtara ní wọn àti ìgbàtara jẹ́ wọn ẹbọ ni àti mùsùlùmí ìsìn àti kèfèrí ìsìn àwọn òní nǹkan mímọ̀ yàtọ̀ fún kásà sẹ́bọ̀ náà ni so n ta bá débẹ̀ o ní pé nàm kí wà ní àwọn àdílà kọ̀ọ̀kan àti mú orísìí àwọn àdílà wa lórí pé n tọ́ ga jùwájú ọlọ́run bá nìyẹn ọlọ́run bá alékẹ́lá sọ nínú al-Qur'an nínú suratul Dhariyat ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal ins illa liya'budun ọlọ́run wa ma khalaqtul jinna ọlọ́run bá lẹ́mìí ọlọ́run bá mi ń nítorí nkankan wal-ins èmi ọlọ́wọ́ bá o sì dá àwọn èèyàn nítorí nkankan illa àyàfi nkẹyọkan nafi náà lọ́sájú yẹn ìfìbáti bẹ̀rẹ̀ tẹ̀lé ṣẹ́rí ablagu uslub in tó gajù mẹ́tọ́lọ́rì tó gajù ó dáwọn lárúbá tó bá fẹ́ fi nkan rinlẹ̀ oníkẹ́kọ́ sí nafi náà iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka lára àwọn uslub ni ẹ wọ́n ni takdimu al-ma'amul yufidu al-hasr a sì padà bọ̀ wábẹ̀ insha Allah ta'ala nítorí mẹ́fà yóò bẹ̀ ni pé ọlọ́run bá ní wa ma khalaqtul jinna ọlọ́run bá ní èmi ọlọ́run bá mi ń dá àwọn àlìjẹ̀nú nítorí ìdí kankan mi ń tó èyí ti torí nkankan mi ń dá àwọn àlìjẹ̀nú wal ins àwọn èèyàn tẹ́ ń wòye náà èmi ọlọ́run bá kò sí nkankan tí mo ti torí ẹ̀dá wọn illa àyàfi liya'budun àfi ká máa jọ́sìn fún mi ọlọ́run bá nìkan nítorí tí mo ti torí ẹ̀dá wọn nìyẹn jẹmáà tó bá yẹ pé nítorí tọ́lọ̀ ìdí kan tọ́lọ̀ fi dá wa ní ọgá aládọ́lọ́ àbí ọgá jùlọ dọ̀lọ́ ọ̀ẹ̀ká mójútó àbí ọ̀ẹ̀ká mójútó illa liya'budun tẹ́rí liya'budun tẹ́bá lọ wúlò alùkùránì nùnù yẹ gbà kẹ́ sọ̀rọ̀ yáwù kẹwà ń bẹ liya'budun ní àmọ́ wọ́n pa yáwù yẹn náà pè ní arásùmùl mushaf bá ṣe ń kọ mushaf nìyẹn torí pé so ibà nísìn so a ní rọ́sùmù mushaf a sì ní a ní rọ́sùmù títí imla so wọ́n ni arọ́sùmù imla'i iná na ń pè ní alkhattul imla'i a sì ní kí ni alkhattul arúdí bá ṣe ń kọ Qur'an ó yàtọ̀ fún bá ṣe ń kọ àwọn tíra yòókù bá ṣe ń kọ tíra ó yàtọ̀ fún bá ṣe ń kọrin

nítorí pé àwọn èèyàn jẹ́ ìyálù ọlọ́run ọba so gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fún ìyálù yẹn ló ń jẹ bí ma sábà pé ń fún ẹni tó ní ìyálù ló ń jẹ náà nìyẹn ẹni tí bá ti fún fámílì ẹ̀ ló ń jẹ nígbà tó pé ẹni tó ní fámílì rẹ̀ ló ń fún lóúnjẹ nítorí ẹni nínú hadithul ah, mi inni istatu'amtuka falam tut'imni èmi ọlọ́run ọba sì wá bá ọgbẹ́ kó fún mi lóúnjẹ jẹ ó sì fún mi lóúnjẹ jẹ à ah, ẹnu máa bí ọlọ́run ọba sí gbéra kí á mọ̀ kí á wà kẹfà ut'imuka bóò ní ṣe fún ọ lóúnjẹ ọlọ́bọ̀ ní àà ṣe amma ja'aka abdi fulan sẹ́rù mi ọwá ẹrù mi báyìí lágbájá báyìí ṣe kọ̀wá bọ́ngbà tó wà nílé ayé pé kó fún mi lóúnjẹ ni tó sì fún lóúnjẹ a amma ta'lam annaka in at'amtahu wajadta dhalika indi sọ mọ̀ pé tó bá fún lóúnjẹ ń jọ yẹn ọba lọ́dẹ̀ mi ọlọ́run bá so yìí túnmọ̀ pé mi ọlọ́run bá wá bá o pé kó fún mi lóúnjẹ jẹ́ fún mi lóúnjẹ mo fi yẹ tú pé wa ma uridu an yut'imun èmi ọlọ́run bá ò

inú àyà míì nínú suratul bayyina ọlọ́run bá ìrìkẹ́ sọ pé wà máa umiru ọlọ́run bá ní èmi ọlọ́run bá mi ń pa wọ́n láṣẹ kankan àti àtàjẹ́nà ọlọ́run bá ìrìkẹ́ lábáwí ọlọ́run èmi ọlọ́run pa wọ́n láṣẹ kankan illa àyàfàṣẹ́yọ kan wà máa umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin ọlọ́run bá lèmi ọlọ́run bá pa wọ́n láṣẹ kankan tó tayọ wípé kan mọ́ wá jọ́sìn fún èmi ọlọ́run bá Allah àṣẹ tí mo pa wọ́n nìyẹn mukhlisina lahud-din kó sì jẹ́ sí pé ìjọsìn wọn yẹn èmi ọlọ́run bá nìkan wọ́n mọ̀ fún wọn ní fẹ́lú mi fọ́lọ́run bá mọ́ ìtumọ̀ mukhlisina lahud-din ni ẹ pé lẹ́yìn tẹ́ ń jọ́sìn fọ́lọ́run bá tán ẹ̀ tún gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi yàtọ̀ fọ́lọ́run bá mọ́ èyí ò tún gbọ́dọ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run bá níjọsìn so gbogbo àwọn ilé ìbáyìí ó ní àwọn àdílà nínú alkitab àti nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń fi yé wa wípé in tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba ní kí ó lá pàtàkì jù Ọba fún rẹ̀ ni ọ̀rọ̀ ìbádà náà ìbádà so ibà nísìn ló fi jẹ́ sí pé nǹkan lákọ̀ọ́kọ́ tó sọ̀yàn di mùsùlùmí awwalu àwọn àfọ́ ni awwalu nǹkan lákọ̀ọ́kọ́ tó jẹ́ nǹkan gbogbo èèyàn òun náà lọ́rọ̀ ìbádà yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ kálímà yìí òun náà sì ni ákírù wájìbù lórí wa kí ló dé téèyàn bá fẹ́ wọnú Islam nǹkan tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ tó gbọ́dọ̀ wí tó sì gbọ́dọ̀ máa wà lórí ẹ̀ òun náà ni ṣahadatu alla ilaha illallah kéèyàn jẹ́rìí pé kò sẹ́rì kankan tá gbọ́dọ̀ máa fún níjọsìn àyàfi ọlọ́run ọba Allah sẹ́kẹ́ buniyal islam ala khoms abi in tó wá jẹ́ nǹkan tó gbẹ tó gbọ̀rọ̀ gbẹ̀yìn nínú gbésí ayé tó tún jẹ́ tó gbẹ̀yìn nínú ọ̀ràn ayé anábi ni man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna anábi ni ẹn tó bá jẹ́ sí pé gbólóhùn tó sọ gbẹ̀yìn tó fi kú nílé ayé nǹkan ọ̀ràn ayé tó wí gbẹ̀yìn nǹkan ọ̀ràn ayé tó ṣe gbẹ̀yìn tó fi kú nílé ayé náà ni la ilaha illallah anábi ni dakhala aljanna yọ wà aljanna ẹ fi mọ́ sọ pé òní awwalu wajibin wa akhiruhu

<coughs> àbíká tó lọ síbẹ̀ ó wá sí làákà yìí ni pé ṣe rí ọ̀rọ̀ ìbádà yìí mẹ́ta ni ìmọ̀ Ọba lọ́kan ìmọ̀ nípa ìjọ́kan ṣoṣo Ọba mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ tàwíìdù rububiyya kágbà yí pé Ọba nìkan ni kí náà pè ní rùbùbíyà kí náà pè ní rọ́bù òun náà ní pé gbogbo àwọn àfààlù lọ gbogbo àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá ń ṣe tọ́lọ́wọ́n bá fún wa nínú ọ̀nà alukùránì pé èmi Ọlọ́run bá mò ń ṣe nǹkan báyìí èmi Ọlọ́run bá mò ń ṣe nǹkan báyìí kágbà ìpé lẹ́yìn Ọlọ́run bá kò sẹ́ni kankan tó ní kápá àti ṣe má kágbà pé Ọlọ́run nìkan ló lè ṣe wàláhì ọ̀rọ̀ mùsùlùmí ayé òde òní nǹkan ń yà mí lẹ́nu wàláhì mo fọlọ́n bá búra ṣẹ́rá àwọn wọ́n dá lọ́dọ̀ ọlọ́run bá jọpọlọpọ̀ mùsùlùmí òde òní lọ ẹ gbàgbé ọ̀rọ̀ àwọn kèfèrí ọlọ́run bá jẹ́ kó yé wa wípé wala in sa'altahum man khalaqa as-samawati wal arda ọlọ́ba ní ìrànlẹ́bì tó bá bí wọ́n léèrè àwọn ẹlẹ́bọn nífá ọlọ́ba ní tó bá bí wọ́n léèrè pé talent dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje layakulunna Allah ọlọ́ọ̀bá ní wọ́n ma sọ fún ọ pé ọlọ́run ọba ni ó túmọ̀ sí pé àwọn náà wà láì wọn ìdíyẹ̀ pọ́lọ́run bá kọlọ́dà ó yé wọn bẹ́ẹ̀ rúbubíyà yé wọn bẹ́ẹ̀ kódà ń bò mí ọlọ́wọ́ bá lékelá sọ nínú suratu Luqman ọlọ́wọ́ bá ní tọba bí wọ́n lè pé man khalaqal arda wa man fiha tálẹ́ntọ́ dá ilẹ̀ àti gbogbo tó wà nínú ilẹ̀ àti gbogbo tó wà lórí ilẹ̀ sẹ́pá wà náà wà ń bẹ́ àbí gbogbo nǹkan yẹnyẹn tó wà lórí ilẹ̀ tá lọ́dá ọlọ́wọ́ bá ní wọ́n gbà pé Ọlọ́run gbogbo àwọn kan gbà pé Ọlọ́run bá ní ṣe bẹ̀tà mùsùlùmí tò ní wọ́n gbà pé ní òkè sọ́lọ́run bá ní páyàn àwọn àwọn èèyàn burúkú ni máa ń páyàn àwọn èèyàn burúkú ni máa ń fa rẹ̀ kàyàn gbogbo ẹnikẹ́ni tó bá gbà yí pé lẹ́yìn Ọlọ́run bá ẹlòmíì tó ní kápá àti páyàn irú ẹni bẹ́ẹ̀ ti dẹ́lẹ́bọ nìyẹn nínú rububiyya gbogbo ẹnikẹ́ni tó bá gbà yí pé lẹ́yìn Ọlọ́run bá gbogbo orú ilé báyìí ó ti dẹ́lẹ́bọ nìyẹn rùbùbíyà ọlọ́run ọba nìyẹn náà ẹlẹ́ẹ̀kejì tawhidul uluhiyya kí agbàyé pọ́lọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún ẹlẹ́ẹ̀kẹta tawhidul asma wa sifat kágbàyé pọ́lọ́run ọba àlékẹ́lá ní àwọn orúkọ tó rẹwà àti àwọn òròyìn tó ga náà sẹwárí inú gbogbo tawhid mẹ́tẹ̀ẹ̀ta yìí eléyìí tó ga jù mẹ́rin tawhidul nítorí ẹ̀lọ́lọ́wọ́ bá lékẹ́lá fi rẹ́pù wọn nẹ́bí ọlọ́run bá pátá nítorí olùhíyà ni ẹ wá wo gbogbo rùbùbíyà wọ́n ń sàlàyé olùhíyà ni gbogbo àwọn rùbùbíyà wọ́n ń sàlàyé ló fi jẹ́ pé tẹ́ bá wọlú alukur'an tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá fẹ́ máa sàlàyé ìdí tó fi jẹ́ sí pé òun lọ́yẹ kẹ́ máa jọ́sìn fún yóò máa béèrè pé talẹ̀ tó dà nǹkan báyìí talẹ̀ tó dà nǹkan báyìí talẹ̀ tó dà nǹkan báyìí wọ́n sọ wọ́n fi àwọn tá a gbà yẹn tàwíìdì tá a gbà tó rìnlẹ̀ lẹ́mìíwá yẹn wọ́n fi ń pè wá sí dúkìá nígbà tó bá gbà pọ́lọ̀ wọn bá lọ́dà gbólé kí lóòtọ̀ wá gbà pọ́lọ̀ nìkan náà lọ́yẹ ká máa jọ́sìn fún ó túmọ̀ sí pé gbogbo àwọn tàwíìdì yòókù ó wá láti wá sàlàyé uluhiyya ni tàwíìdì wá sàlàyé ọ̀rọ̀ tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba àwọn tàwíìdì yòókù wọ́n wá sàlàyé fún wa nípa wípé àní tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba al-ghayatul manshuda al-ghayatus samiya in tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba òun náà ni ọ̀rọ̀ ìbádà in tó ga jù nìyẹn lọ́dọ̀ Ọlọ́run Ọba so látara báyìí kí wá ní pèrè ìbádà alẹ́ ìbádà lughatan nínú èdè ìtànkpẹ̀ ní ìbádà gẹ́gẹ́ òun náà ni àtàzálúlú wal inqiyad wal wal khudu' kéèyàn tẹríba kéèyàn sí tẹríba báyìí o torí tẹríba ní kéèyàn tẹríba lómi ọmọ jú pé kéèyàn sáàmù sọrùn kọ́lọ̀ so yíba ní sí kéèyàn tẹríba fásí ọlọ́run ọba wal intiyad kéèyàn sì máa tẹ̀lá sí ọlọ́run ọba pẹ́sọ́nà méjì الاختيار به الإجبار به التذلل والخضوع والانقياد الإجباري alákọ̀ọ́kọ́ ni àtàzẹ́lúlù wàlùkùdúrù wàlìǹkìyàdú al'ikhtiyari òun bẹ̀. ṣe bá ní sí tàbá fojú ẹyọ kan gbogbo ẹ̀ ni ẹ àmọ́ tàbá fẹ́ gbójú gbogbo ẹ̀ tàbá fẹ́ gbójú mẹ́ta wo a ní àtàzálùlù wàlùkùdó wàlùkùdó wàlìǹkìyàdù alìkìyàríyà náà kí ni túnmọ̀ nǹkan tí mo sàlàyé yìí ó ní pé mímọ̀ yẹpẹrẹ ara ẹni kan bẹ ìmọ̀ tẹríba kan bẹ yìí máa tẹ̀lé kan bẹ̀ tó yẹ sí pé ọfẹ́ o ọkọ̀ o ọfẹ́ o ọtẹ́ ọlọ́run kò tẹ́ ọlọ́run o ọgbọ̀dọ̀ máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba lórí ẹ̀ ni kò sí ládá lórí yẹn gbogbo ẹ̀dá lọ́wọ́ kó sábẹ̀rẹ̀ lọ́lọ́run ọba àdékẹ́lá fi sọ pé kí ni o wa in kullu man ubudiyya bẹ̀yẹ kése ubudiyya tó ní ládá wọ́n wà bá irú ọmọ bá lẹ́ni tó yẹpẹrẹ jama'a intanet mẹ́gbẹ́ gbogbo èèyàn pátápátá ló ń jẹ́ sí pé wọ́n ń tẹ̀ láti ọlọ́run ọba taw'an aw karha wọ́n fẹ́ wọ́n kọ̀ jama'a ta ni ọmọ sikh ta ló wù kọ́ ọmọ sikh kọ́ náwọ́ kọ̀ ìtànpè ní alhudu wa tadhallul ní ayẹpẹrẹ lábẹ́ ọlọ́run bá ní ìtọ́lọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ lórí wa yóò máa ṣẹlẹ̀ afẹ́ akọ yóò sì máa ṣẹlẹ̀ tiwa náà ni ẹ̀bùdíyà ni arapa ń jẹ́rù ọlọ́run bá ní àmọ́ yóò ní ládá torí wọ́n kọlu ṣe fúnra rẹ̀ àbí èyí ó gòkè lọ báyìí yóò sì jábọ́ sóhun ló tirẹ̀ jábọ́ sọ fẹ́ jábọ́ tàzálùlùnù wàlìǹkìyàdù wàlìkùdù ọ̀tẹ̀ láti ọlọ́run tọ́lọ́run fẹ́ kó lábẹ́ ẹ̀yìn ò ní gbogbo àwọn kèfèrí kó sí àti mùsùlùmí gbogbo alákósábẹ̀ yẹn kò sẹ́nì kankan lábẹ́ sánmà ọlọ́run ọba kò sẹ́nì kankan àti lókè sánmà ọlọ́run ọba gan-an àwọn ẹ̀dá tí ń gbé bẹ̀ àyàfi kọjá sí gbogbo apátápátá a máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba lábẹ́ pé lábẹ́ afẹ́ wa afẹ́ òwú yọmọ ṣẹlẹ̀ ó ní pé mo fẹ́ máa jẹ́ ẹrú ọlọ́run ọba ní ti tẹ̀sà pé mo fẹ́ sọ́ra mi dẹrú ọlọ́run ọba inú nǹkan tó ṣe pé ọlọ́run ọba àlékẹ́ lọ́wọ́ sọ pé kọ́ máa ṣẹlẹ̀ sí mi túláàsì àmì mi gangan ni mo fẹ́ máa ṣe fọ́lọ́run ọba tó pọ́lọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ ó là ń pè ní alkhudu'u watadhalulu walinqiyadu al-ikhtiyariya òun ló ní jaza òun ló lẹ́sàn so nítorí ọjọ́ pé tẹ bá rí ìbùdíyà ìmá jẹ́rú ọlọ́run ọba ìmá jẹ́rú ọlọ́run ọba ní al-Qur'an ọ̀nà méjèèjì tí mo wà ní so bí wọ́n bá ṣe wá gbé wá bá ṣe wá lò ní ó túnmọ̀ sí pé ṣe ubudiyatun amma ni àbí ubudiyatun khassa torí ó tún pín sọ́nà méjèèjì yẹn ubudiyatun amma ìjẹ́rú ọlọ́run bá ti gbogbogbò tó ẹ́sì pé gbogbo àyílá kó sábẹ́ rẹ̀ àti kẹfìrí àti mùsùlùmí ubudiyatun khassa ìjẹ́rú ọlọ́run bá ti tẹ̀sà tó eléyìí báyìí táwọn afábá wá fẹ́ sàlàyé nítorí lè tọ́kà wá nìyẹn ibi tá fẹ́ lọ nìyẹn so ibà nísìn àmọ́ta bá fẹ́ sàlàyé nǹkan tá bá fẹ́ sàlàyé ìbádà àfi ká kò lákòyàwó ká kò lákòyàwó ká lè bá gbàgbọ́ yé nǹkan tá fẹ́ sọ náà ni yóò ràn wá lọ́wọ́ yóò jẹ́ ká gbàgbọ́ yé nǹkan tá fẹ́ sọ torí pé nígbà míì tẹ bá fẹ́ kí èèyàn mọ̀ nǹkan kó yé dáadáa ẹ wá fi ìdàkejì nǹkan yẹn hàn so ibà ní sí pé nǹkan tí mo wí fún ọ ìdàkejì rẹ̀ rí so ibà ní sí ah, ẹ̀ ń júwe àláfíà fún èèyàn kọ̀ wá mọ̀ ah, àláfíà àláfíà ẹ wá mọ́ lọ sọ́spítù ẹ wá ní kílélé ó ń sàárẹ̀ ẹ̀hẹ́n tó bá ní ìdàkejì rẹ̀ tí ó wà lọ́spítù báyìí ẹ̀hìn àláfíà yóò yé bá orí <laughs> <coughs> àwọn afáwọn ni ghayatul hubbi ma'a ghayati dhulli lillahi subhanahu wa ta'ala ìdógóngó ìnífẹ́ ọlọ́run ọba papọ̀ mẹ́yìn ìdógóngó ìyẹpẹrẹ ara ẹni fọ́lọ́run ọba ó mi pé ìyẹpẹrẹ ara ẹni èyàn yẹpẹrẹ ara ẹni fọ́lọ́run ọba dé ògóngó àmẹ́ntọ́fà tí wọ́n fi yẹpẹrẹ ara ẹni fọ́lọ́run ni pé torí pé nífẹ́ ọlọ́run nítorí gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe ìbádà tí bá ń jọ́sìn fọ́lọ́wọ́n ba ó ń yẹ pẹ̀rẹ̀ rẹ̀ fọ́lọ́wọ́n ba nìyẹn ó ń ṣe ìtìrọ́fù pé òun yẹ pẹ̀rẹ̀ wájú ọlọ́run ló fi jẹ́ sí pé ní ẹwọ bí òun ṣe ga tó nínú ìbádà yẹn tó pé àwọn ìbádà àti náà ń fara òun náà ni ọ̀rọ̀ as ìran kíkí ẹ wá rí bèrò ṣe ga tó yẹn in tó ga jù nínú òrun òun náà ní kíni asujud tó pé ìgbà yẹn la yẹ pé rárá jù fọ́lọ́run bá na fi ní ghayatul hubbi ma'a ghayati dhulli lillahi subhanahu wa ta'ala ìyẹn gbọ́dọ̀ yẹpẹrẹ ara ẹni fọ́lọ́run bá ní yẹpẹrẹ ẹni àmọ́ definition ilé tó kójú tó ní tààrífún jami'un mani'un tààrífù tó yẹ pé gbogbo tó yẹ kó definition ìtumọ̀ tó yẹ pé gbogbo tó yẹ kó kó sínú nínú túmọ̀ tá bùkátà ó ti kó sínú gbogbo tó sì yẹ kó lé jáde tí ó yẹ kó wọnú ẹ̀ ó ti lè jáde òun náà ni wa yarda من الأقوال والأعمال الظاهرة والباطنة wani ibada ibada ibada ta man so ye ismu ni orúkọ ni noun ni àbí ke ṣe noun ṣé pé noun ni orúkọ ni toto ke ṣe fa'ilu ke ṣe verb ke harf àbí ismun orúkọ ni ama jami'un likulli ma likulli ma Allah orúkọ kan ni tó yẹ́ pé ó kó gbogbo tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá bá ti nífẹ̀ẹ́ sí ó kó sínú ìdán gbogbo tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá bá ti lé lóhun nífẹ̀ẹ́ sí báyìí àìbáadà ní ọmọ jẹ́ tẹ́ bá ti lè rí àyà kan àbẹ́rì kan tọ́lọ̀ ní òun nífẹ̀ẹ́ kan báyìí tọ́lọ̀ bá ti lóhun nífẹ̀ẹ́ rẹ̀ ìbáadà nìkan yọmọ jẹ́ torí ni nítorí ẹ̀ ọlọ́wọ̀n bá lékẹ́lá sọ wípé nínú hadithu a ah, inú hadithu yari tí anabi sallallahu alaihi wasallam tí abu hurairah ló gbà hadithu yawa anabi sallallahu alaihi wasallam pé kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila ar-rahman ila fi pé ibadani anabi ni kẹ́límà méjì kan bẹ gbólóhùn méjì kan bẹ khafifatani ala lisani ó fúyẹ́ gan lórí àwọn anẹ́fẹ́ máa ròyìn gbólóhùn yẹn fún wa anẹ́bẹ̀ ní gbólóhùn yìí lórí àwọn pípẹ̀ rẹ̀ fúyẹ́ thaqilatani fil mizani àwọn bó ṣe fúyẹ́ tó lórí àwọn yẹn ó wúwo gan lórí òṣùwọ̀n Ọlọ́run ba habibatani ila rahman Ọlọ́run ọba àlékẹ́lá wá nífẹ̀ẹ́ sí gbólóhùn ju àwọn gbólóhùn yòókù lọ ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ gan subhanallahi wa bihamdi subhanallahi alazim a jẹ́ sí gbogbo ẹnikẹ́ni tí máa ń wígbónà yìí àìbádà ní ṣe kí ló fà torí pé ààrẹ ìpọ́nà ọba àlékẹ́lá nífẹ̀ẹ́ rẹ̀ a sì ní ìbádà ismun jami'un li kulli ma yuhibbuhu Allah ta bá ti lè rí pọ́nà ọba nífẹ̀ẹ́ nǹkan kan báyìí ìmọ̀ sí nǹkan yẹn ìbádà ni ó jẹ́ so number one yẹn ọ̀nà táwọn fẹ́ mọ ìbádà nìyẹn kọjá sí pọ́nà ọba àlékẹ́lá nífẹ̀ẹ́ rẹ̀ wàyárùdọ́ ọlọ́run ọba tó wá yọ́nú sí torí pé nǹkan Ọlọ́run bá lè nífẹ̀ẹ́ rẹ̀ kọ́lọ̀ bá má yọ̀nú sí kò yé ah subhanallah gbogbo nǹkan tọ́lọ́run bá dá Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àmẹ́kẹ̀sí gbẹ̀rẹ̀ Ọlọ́run bá yọ̀nú sí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kíkúfùrù ma ń bẹ̀rẹ̀ tọ́lọ́run bá yọ̀nú sí káma ṣe Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kọ́ tí ó máa bẹ àmọ́lọ́run bá ọlọ́run ọba fẹ́ kí nǹkan máa bẹ káúnan mo fẹ́ kọ́ máa bẹ àmá ọlọ́run ọba lam yuridhu shar'an ọlọ́run fẹ́ ká máa ṣe so nǹkan méjì lọ́lọ́run ọba dá ọlọ́run ọba dá àwọn kankan ó fẹ́ kọ́ máa bẹ ni ibtila'an láti lè dẹ́wà wò ọlọ́run ọba tún wá dá àwọn kankan so yẹ báyìí nísìn nítorí ẹ̀rọ jẹ́ sí pé ismun jami'un li kulli ma yuhibbuhu Allah tá a bá sọ pé tàbá tó fi wàyàrùdọ́ tàbá fi sí kò tí pé ọlọ́run bá gbọ́dọ̀ yọ́nú sí torí pé kìí ṣe gbogbo tọ́lọ́run bá lékẹ́lá nífẹ̀ẹ́ sí kọmọ ẹbẹ̀ lọ́lọ́run bá yọ́nú sí ìtọ́lọ́run bá bá sì yọ́nú sí tẹ́yẹ̀ bá ṣe kò ní jẹ́ sí ìbádà ìgbọ́dẹ̀ yọ́mọ̀ jìyà ni àbí wàyàrùdọ́ ọlọ́run gbọ́dọ̀ fẹ́ ọlọ́run gbọ́dọ̀ yọ́nú sí minal aqwal nínú àwọn gbólóhùn tẹ́yẹ̀ máa ń sọ gbogbo àwọn gbólóhùn tí yẹn bá ti sọ tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá bá nífẹ̀ẹ́ sí gbólóhùn yẹn ọlọ́wọ́n bá sì yọ́nú sí ká máa sọ ẹ mọ̀ pé ìbáadà ní gbólóhùn yẹn máa jẹ́ èèyàn máa jọ́sìn fọ́nà ọba pẹ̀lú gbólóhùn yẹn ìmọ̀ wí gbólóhùn yẹn anabi sallallahu alaihi wasallam sọ pé afdalu ma qultu ana wa nabiyyuna qabli la ilaha illa allah tó lóore jù gbólóhùn tó wí àtàwọn anabi tó síwájú mi òun náà ni gbólóhùn la ilaha sẹ́rí gbóná yìí ó ní agbára gidi gan kódà bẹ́yẹn bá wà nù wàhálà tó bá wí ọlọ́run bọ́ làkónù wàhálà rẹ̀ ọlọ́run bá ilékelá sọ nípa anabi yunus alayhi salam nígbàtí anabi yunus ẹja gbé mẹ́tọ́ wà nù ẹja

minal aqwal bóyá àwọn gbólóhùn gbogbo àwọn gbólóhùn tàbá ti ń sọ tàbá rí pọ́nà ọba lékelá nífẹ̀ẹ́ sí ọlọ́run bá yọ́nú sí ìmá sọ gbólóhùn yẹ àìbádà ni ó ma já sí lọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn jọ́sìn fọ́nà ọba nìyẹn wal a'mal àtàwọn iṣẹ́ àwọn iṣẹ́ tó yẹ pé à ń forí àzọ́hírọ̀ wàlbáàtínà ó wá pín sí méjì ìgbà míì àwọn gbólóhùn kan mẹ́rin tó wẹ́sí pé gbólóhùn tí èyàn máa ń sọ jáde tí ó hàn ní ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí ọlọ́run bá yọ́nú sí ìbádà ní ọ̀wẹ̀jẹ́ ìgbà míì gbólóhùn àwọn gbólóhùn mẹ́rin tó wẹ́sí pé èyàn máa ń sọ pamọ́ ní iná ń pè ní qaulul qalb ní téèyàn máa sọ sínú ọkàn yà ẹnu yóò ní wí jáde gbogbo nǹkan tí èyàn bá jí ń sọ ní ọkàn èyàn tọ́lọ̀wọ́ bá lékelá nífẹ̀ẹ́ sí tọ́lọ̀wọ́ bá lékelá sì jọnú sí àmìyàn kakọ̀ gbọjáre lẹ́nu yẹn albáàtínà nìyẹn àìbádà lòun náà bákanáà àwọn iṣẹ́ tẹ́yàn bá ń ṣe tọ́ hàn níṣẹ́ gbangba níṣẹ́ ara báyìí tọ́ bá ti hàn tọ́lọ̀wọ́ bá nífẹ̀ẹ́ sí tọ́lọ̀wọ́ bá lékelá yọnú sí àìbádà ni gbogbo iṣẹ́ tẹ́yàn bá ti wá ń ṣe bákanáà tọ́lọ̀wọ́ bá lékeọlá nífẹ̀ẹ́ sí tọ́lọ̀wọ́ bá sì yọnú sí àmọ́ tí ó hàn síta àìbádà lòun náà mọ́ jẹ́ jama'a nítorí ẹ̀ fi jẹ́ sí pé <coughs> al'aslu fi ha tawqif sẹ́rí bí ìbádà ṣe rí ìpìlẹ̀ rẹ̀ ní pé kátó lè gbà pé ìbádà nìkan ó kòrà ju ààrẹ rìnà pé sọ́nà ọba fẹ́ sọ́nà ọba pàṣẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń ṣe lónìí tán pè ní ìbádà ìtọ́lọ̀wọ̀bọ̀ ìran wọn ni torí pé kò sẹ́ẹ̀rí kẹkẹ pọ́lọ̀wọ̀bà lékelá sí orí kẹkẹ alẹ̀ pòun yọ́nú sí ìtọ́lọ̀wọ̀bà lékelá ọ̀bá yìí ti yọ́nú sí tọ́lọ̀wọ̀bà lékelé ò nífẹ̀ẹ́ rẹ̀ à ní pè ní ìbádà tó bá ń finú nǹkan báyẹ̀ jọ́sìn fọ́lọ́wọ̀bá ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ lànàbí sọlọ́lọ́sọ sọ pé mẹ́nà àmìlà àmàlán laysa alayhi amruna fahuwa radd man gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣiṣẹ́ kẹkẹ́ amalan laysa alayhi amruna tí ó sí àṣẹ àwa nẹ́bì lórí iṣẹ́ yẹn tí è ṣe pọ́lọ́wọ́ ọba lọ́pàá láṣẹ tí è ṣe pá nẹ́bì sọ́lọ́sọ́lọ́ lọ́pàá láṣẹ kó ṣiṣẹ́ yẹn ó wá ṣiṣẹ́ yẹn láti fi jọ́sìn fọ́lọ́wọ́ ọba anẹ́bì lọ́lọ́wọ́ ọba ọ̀dà padà sí nítorí kìí ṣe ìbádà kí ló fi mọ ìbádà agbọ́dọ̀ rẹ́rí pé ọlọ́wọ́ ọba àlékẹ́lá yuhibbuhu Allahu wa yarda ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ ọlọ́run sì yọ́nú sí bá

àwọn ọ̀nà táwa ń gbà ṣe ìbádà mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ àwọn ìbádà tí yẹ máa ń ṣe pẹ̀lú ọkàn wọ́n pè ní alẹ́ ìbádàtul qalbiyya àwọn ìbádà tí yẹ máa ń ṣe pẹ̀lú ọkàn mọ́ bọ́ wa má pèjú ẹ̀wà o ẹlẹ́ẹ̀kejì alẹ́ ìbádà tí yẹ àwọn ìbádà tí yẹ máa ń ṣe pẹ̀lú ara kí làwọn ìbádà tí ẹ̀mọ́ ń ṣe pẹ̀lú ọkàn alákọ̀ọ́kọ́ àtàwákùl inú ọkàn ní máa wà ìbádà tún kọlbíyà ni yìí máa gbára lé Ọlọ́run Ọba kágbà yí pọ́lọ́run Ọba nìkan náà ló lè gbọ́ bùkátà ẹni náà ń pè ní àtẹ̀fúwìd àtẹ̀fúwìd kéèyàn kó àlera àǹfààní àti ma sàlàyé kí ni dẹ̀lì lórí tawakul nǹkankan àlè sì máa ráyà sí ma sàlàyé fọ́síwẹ́wẹ́ tó lásìkò ti fúnga ẹlẹ́ẹ̀kejì nínú ìbádatun qalbiyya nínú àwọn ìbádatun qalbiyya <coughs> ìbẹ̀rù wá pẹ́ sọ́nà méjì alkhawfu tọ̀bíyí ń bẹ ìbẹ̀rù àdámá ẹlẹ́kejì khawfu l'ìbádà ìbẹ̀rù títí ìbádà ìbẹ̀rù ti jọ́sìn kí náà pè ní alkhawfu tọ̀bíyí ìbẹ̀rù tàdámá ni pé kí ma bẹ̀rù pé ah, ah, mọ̀ ń bẹ̀rù àkẹ́kẹ́ tó pé ma ń gẹ́yàn wọ́n ń bẹ̀rù àkẹ́kẹ́ ará ah, ọ̀n bẹ̀rù àkẹ́kẹ́ ó jí sẹ́bọ́ ọ̀gbẹ́bọ̀ yínú àwọn ìdá sẹ́bọ́ tó pé mọ̀ ń bẹ̀rù àkẹ́kẹ́ ọ̀wá ń bẹ̀rù ejò mùsùlùmí bẹ̀rù ejò

gbogbo eléyìí báyìí fa kharaja minha khaifun yatarqab bàtọ́lọ́wọ́ bá lè kẹ́lá ń sọ́rọ̀ ànábì Musa alayhi salam sẹ́kọ́lọ́wọ́ bá lè kẹ́lá jẹ́ kó yíwa wípé fa kharaja minha khaifun yatarqab ànábì Musa jáde kó ní Misra ó lọ sí Madian khaifun lẹ́ni tí ń bẹ̀rù àwọn ìjọ Fir'aun tó gbáwọn yẹn náà ti gbọ́pá nẹ́bí Musa ti ń sá lọ ọ̀nà ibi tọ́rọ pó lè gbà wọ́n ti sáré wọ́n sáré lọ gbà náà yẹn yàtọ̀rọ̀ kọ̀f kọ́ọ̀fù yẹn kọ́ọ̀fù tọ̀bí ẹ̀yìn ni kìí ṣe kọ́ọ̀fù tẹ̀bọ̀ kí wá ní kọ́ọ̀fù tẹ̀bọ̀ ó ní pé ká máa bẹ̀rù èèyàn lórí nǹkan tó yẹ sí pé nǹkan tó wà spiritual àbí nǹkan tẹ́ dákẹ́ ò ní kápá lórí yàtọ̀ fọ́lọ́run bá fún bí àpẹẹrẹ kí àwọn ìbẹ̀rù pé ah tó bá sọ́ra eh, eh, bàbá ní gbóná yọ yà ń wéré o ó wulẹ̀ yà wèrè lásán ìwọ́n náà wọ́n pé bàbá yọ yà mí wèrè wàláhì ẹbọ ló sí ẹ̀ tàbí à ah, ọmọ bẹ̀rẹ̀ pé yọ yà mí lágàn ẹ kò ní jẹ lówó lọ́wọ́ yọ ta mí ló sí ẹ yọ pa mí gbogbo àwọn kọ́ọ̀fù yìí ọlọ́run ọba nìkan nìyàn máa ń bẹ̀rù wala takhafuhum wa khafuni subhanallah kọ́ọ̀fù wà inú ọkàn ìdúró lórí mẹ́ta yẹn náà torí kí lè ráyè máwọn àgbèjúwò yóò kú náà wà tí bá ní kí máa tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ìbáadà tá ń fọkàn sí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí tó jẹ́ ìbáadà tá ń fọkàn sí yìí béèyàn bá fi lè nínú ọkàn èèyàn tẹ́ bá fi lè gbé fún ẹ̀dá mi yàtọ̀ fọ́nà ọba ìyẹn ti ṣẹbọ wallahi lazim sẹ́rí èmi máa sọ pé sẹ́rí májìn tó wà láàrin nítorí ànábì sallallahu pé yusbihu min ibadi ẹ̀rí náà ẹrú ọlọ́wọ́ bá ní ẹ̀rí náà ẹrú mi ẹni tó ẹ́sí pé yóò jí mu'minan mu'minan bí wà káfíran bil kawakib nígbàtí ó bá sì fi dìrọ̀ lẹ́báyìí yóò ìsì di kèfèrí wallahi alazim kúfùrù dùn ṣe gan nǹkan tọ́kàn tọ́ sọ́lọ́ ságbéfẹ́ lómi yàtọ̀ fọ́lọ́ bá kò jù bá ní náà lọ kó dìgbà téèyàn bá tó sọ pé ẹ̀sọ́ ọwárò kúta kan kò é dédé lọ kẹsẹ̀ kódìbà tí bá tó wá gbókúta tí máa wá sọ pupa tí wọ́n á dé gbogbo ẹ̀ mọ́ra èkó ìkẹsẹ̀ kódìbà tí bá tó múra tó bá ní kíyàn tó dẹ̀lẹ́bọ̀ <coughs> wàláhì kò dìgbà tẹ́yàn bá kódà níbi la ilaha illallah tí mo la ilaha la ilaha la ilaha la ilaha la ilaha wà láìkẹfẹ̀rí ní sẹ́wọ̀n tí wọ́n sọ pé kọ̀sọ́ lọ́hun kọ̀sọ́ lọ́hun kọ̀sẹ́ ìtọ́ ẹ̀ká mọ́ jọ́sìn fún wàláì kèfèrí ní ṣe wàláì tó bá ti fi ìlàlọ́hù sí kèfèrí lọ sí àfi kó fi ìlàlọ́hù sí àwọn sí mọ́ sọ mẹ́fà so ibá ní sí nígbà mẹ́ta fẹ́ ṣeré àtàwọn ọ̀rọ̀ tí ò ní túnmọ̀ kẹwàá lagínlága ìlàgá lagínlága àwọn òsìbìlá ẹ̀dà kò ní jẹ́ lagínlága ìlàgá wàláì aláhùlágílágá ìlágá aláhùlágílágá wàláì mo fọ́lọ̀ bàbúrà wàláì tí a lélẹ̀ ìbáyìí kúfùrù nífà ọkàn jọ bí ìgbà tí yẹn ń ṣe ẹ̀rin ni ẹ̀dàkùn kí ní jẹ́ lágílágá ìlágá subhanallah ni mo sọ pé ṣe rí imagine tó wà láàrin kí yẹn jẹ́ mùsùlùmí àti kí yẹn jẹ́ kéfèrí ó tẹ́rin gan àfikọ́ náà bá kó sànú yẹn tí yẹn bá fi lè gbára lé nǹkan mí kódà ẹmẹ́jẹ ń tẹ̀yìn wàláì bí ẹ̀bá bẹ́ẹ̀ mi lé parasamọ́ pé òun ló fún ìyẹn níwòsàn wàláì kúfùrù ni mo fọ́lọ́ bá búra pé parasamọ́ yìí ní owó mi sẹ́kún lórí fọ́ ti ń ṣe mí kúfùrù ni kàn gbẹ́ mi lé lásán pé ọ̀dọ̀ parasamọ́ ni ìwòsàn ti wá ó ló gẹ́gẹ́ bí kéèyàn ní ká sábàbù lélẹ̀ ọlọ́run ni ó mú ṣe fáwa ẹ̀hẹ́n ní lè ní tawakkul kò so ibà nísìn so ìfọ́síwẹ́ ń bẹ lórí ẹ̀ àyà Kùránì oríṣiríṣi àwọn ìdípọ̀ lórí ẹ̀ àmì ìkẹta fẹ́ sọ pé kí wọ́n gbára lé nǹkan gẹ pé nǹkan igẹ gẹ ní ó mú ṣìfà òwà kí ṣe pátọ̀ lọ́nà ló ti wá wà láàkọ́báyẹ paracetamol yẹn gbà pé òun ni ó mú ṣìfà wá yàtọ̀ fún Ọlọ́run ọba wàláhì kúfùrù nìyẹn òun bí paracetamol yẹn lè di kèfèrí fà ibi paracetamol paracetamol wọ́n wá náírà yẹn lè di kèfèrí sọ Ọlọ́run ọba àfikọ́ Ọlọ́run ọba kó ṣàánú wa <coughs> naam ẹlẹ́ẹ̀kejì al-ibadatul qawliya àwọn ìbádà tá ń fẹnu sọ òun náà níbi àwọn afkar àti gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀wọ́ bá lékẹ́lá bá yọ́nú sí wa man ahsana qawlan mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani minal muslimin ahsana qawla qawlu nìyẹn ìbádà ni ó máa tó ti pẹ́nu la fi ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al'ibadatu albadaniya àwọn ìbádà tán fara ṣe so yíba ní sí bí azabhu bí ká pẹ̀rẹ̀ fún kan ẹgbẹ́ bí asujud ká forí balẹ̀ fún kan ẹgbẹ́ bí annadhru ká sì lérí fún kan orísìsí àwọn ilé ìbáyìí nínú àwọn al'ibadatu albadaniya àwọn ìbádà tán fara ẹ ma inú àwọn ìbádà tán fara ṣe ni tó wá jẹ́ kí n so wẹ̀ lẹ́nu papọ̀ níbi lórí ọ̀rọ̀ ìbádà yìí lórí ọ̀rọ̀ ànúwárìlẹ̀ ìbádà yìí tó láwọn ma ń kà fún wa pé kí làwọn ànúwárìlẹ̀ ìbádà kí làwọn ìran ìbádà ẹ nǹkan tọ́fà ò ní pé ọ̀ràn yẹn ní ma àwọn ìran ìjọsìn ọ̀ràn ma nítorí mímọ̀ rẹ̀ ní ó ká pé ilé ìbá lára tí gbé àtọ̀fọ́nà ni tọ́ọ̀bá ti mọ̀ ó ṣeéṣe kọ́ ọmọ so èyàn gbọ́dọ̀ mọ̀ kí làwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ba bó ni ó ṣe máa sin Ọlọ́run ba tí ò ní mẹ̀tọ́ ẹ̀ kódà àwọn tí ń sin Ṣàngó wọ́n máa tó wọ́n gbọ́dọ̀ fún wọ́n ní Ṣàngó ejò obì àbí kíni àforógbó wọ́n ti máa tán gbọ́dọ̀ fún Ṣàngó ìwọ́ fẹ́ sin náà ba àmọ́ ọmọ ń tọ́ gbọ́dọ̀ fọ́lọ́run àti ń tọ́ gbọ́dọ̀ fọ́lọ́run bóòlà àwọn mùsùlùmí ti rí báyìí lónìí wallahi ìlànà fíìm kò sí àwọn mùsùlùmí ti àwọn èèyàn ọmọ kò sí ìkẹtọ́ kàn ń pẹ̀sìn máa wàláhì láàrin ṣe tán wà ní pàtà tán wà lọ́jọ́ ọlọ́jẹ́ àwọn ọjà wọ́n ma pèrún bẹ́lú ibẹ̀ wà láìkò ní kúmbì ọjà abẹ́ ẹyẹ lọ́sọ́jà nígbàtà bá ń pèrún ẹsẹ̀ pàwọn èèyàn fọ̀jálẹ̀ ni àwọn èèyàn fọ̀jálẹ̀ mọ́ èjò kó rẹpẹ̀tì náà nìyẹn wàláhì láàrin ẹbáwọn ìyàwó wa ẹbáwọn ìyàwó ẹbáwọn àbúrò wa ẹbáwọn ẹ̀gbọ́n wa náà ni wọ́n ṣe ìrìn àìlìsì àfikọ́lọ̀ ọba kó sanú ni àìmẹ́yẹ bọ́lọ̀ ìlú ya Rasulullah ya Rasul wàlá ọ̀rọ̀ ìmẹ́ ní òrùkú sọ pé tẹ́lẹ̀ bá bẹ́ẹ̀ kẹ́lẹ̀ bá ń kéwù sí ya Rasulullah ah wallahi ẹbọ ló ṣe <laughs> ẹbọ pẹ̀lú rọrùn ló fi ṣẹbọ wallahi ìyá òun kí á ah, òun ṣe àfẹ́ pé ah, kódà gbọ́nà tó ẹlòmí ó tọ́ tó wà lẹ́gbẹ̀rẹ̀ pé á ti ní òun náà máa pé ọba ti ríjọ́ ah, ya Rasulullah ya Rasulullah bó ìyẹ́ wí bẹ́ẹ̀ wallahi alazim so agbọ́nà mọ́ anwa'ul ibada <coughs> ṣe wá rí anwa'ul ibada gbogbo tíra tẹ́ bá ń kà pátá tó jẹ́ tíra àwọn àfà wọ́n máa ń fi nǹkan kan bẹ̀rẹ̀ ìdí rẹ̀ o ló fi jẹ́ pé gbogbo tíra àkídà tẹ́ bá rí tọ́bá ti ń ka àdúwà ilẹ̀ ìbádà ilé ìtí mọ́fẹ́sọ̀ wọ́n fi bẹ̀rẹ̀ ó sì nídìí tẹ́ bá ti rẹ́ lómi tọ́ bẹ̀rẹ̀ tí èsè pẹ̀lú ìdí tí ó ṣe pẹ̀lú ilé báyìí ọyà nídìí ni tàbí kọ́ ibi kọ̀ mọ̀ nǹkan tá ń sọ àbí kò mọ ọ̀rọ̀ àkídà òye kí lálá kọ́kọ́ àdúà gbogbo tíra tẹ́ bá fẹ́ lọ kàlẹ́yẹ nípa ìbádà àbí ọ̀rọ̀ kìnnìkan ní tó bá ń tẹ́ bá ní àdúwà ìbádà alákọ̀ọ́kọ́ tó sọ ní kí ni o àdúà àdúà àdúà ìbádà làdúà ìbádà ni sẹ́sìmẹ̀ tó gbogbo la fẹ́ràn àdúà kò sí nǹkan tó fà tí ó sẹ́ kọ̀sẹ́ àdúà tún lára jẹ pé lọ gbogbo wá sí ìmọ̀ pé in tó fà tàbí mọ́ra sáàdúà ni pé èké mọ̀ sí pé tó pé ìbádà làdúà làmẹ́ nítorí pé yóò tún lé ayé wọn ṣe

aláhìláàzí àìmọ́ tí yẹn ṣe ni wà mí nan náà sì mẹ́ yẹ kúrò rọ́bàna áti na fi dúnìyà wà mẹ́ na kún fi àkírọ̀tí min kọlàkù ọlọ́bà ní bẹ́nu àwọn èèyàn tó ẹ́sì pé orí ayé orí ayé nìkan náà bẹ̀ lọ́wọ́ bá fún yóò náà sì máa tọrọ lọ́dọ̀ lọ́wọ́ bá orí ayé nìkan ọlọ́ni wà láìrọ àwọn báyìí wọn ní báǹkà kan lọ́dọ̀ Eh, gbogbo ilé ìtàn bèèrè wọn ẹ̀yìn eh, tòótọ́ àmọ́ eh, ẹwò mo nídi owó ìyà ń jẹ mímú sí wáyí kò tí yẹ yín Islam gan bùkátà owó fa tí ẹ bá ń ṣe súnà náà adébá abẹ náà arísìkí tẹ́mi wá bá balẹ̀ gbogbo tẹ́ sọ iná lámọ́ ṣe ààrẹ ọlọ́jẹ wà jẹ́ náà ooo àmì àmì àmì rẹ̀ ọmọ fún yẹ́mẹ̀ ọlọ́jẹ lọ àmì yóò tó sọ ìgbẹ̀yẹlẹ́ àrítọ́ ẹlẹ́ alùbáríkà ẹ̀ẹ́ ńgbà yẹn lẹ́tẹ̀ sàdúrà tó nǹkan tó fà á tó fi jẹ́ sí pé ìbáadà ni ò ní pé tó fi jẹ́ gbọ́n bí síwájú ni pé nínú gbogbo àníwáwẹ̀lẹ̀ ìbáadà gbogbo ìran ìbáadà pátá eré ìtọ́ ga jù àdúrà ní alákọ̀ọ́kọ́ nìyẹn kí ló fà anábì sallallahu alaihi wasallam sọ anábì <coughs> ní àdùáhù huwalẹ̀ ìbáadà ẹ máa gbọ́n kan anábì ní sẹ́ra dùá tẹ́wọ̀ ohun gẹ́gẹ́ ní ìbáadà ẹ̀dàkùn sádùá nìkan ní wá lóhun gẹ́gẹ́ ní ìbáadà ìtumẹ̀ ni pé òun lọ gajù nínú ìbádà so ilé náà ń pè ní ìtòlákùl kúl wa ìrọ́dàtul juz'i ta'ziman kíyà sọ́rọ̀ ní ọ̀rọ̀ tó ẹ́sí pé yóò kó gbogbo nǹkan sínú a máa nǹkan yọ kan lẹ gbà lérò pẹ̀lú nǹkan yẹn kése gbogbo nǹkan nítorí àti gbé ní ká sọ

kálẹ̀ bá mọ́bí fàtí àṣẹ lágbára tó lọ́lọ́wọ́ bá lékẹ́ láfi pé ohun nìkan ní sọ̀lá tí èyí sọ ohun nìkan là ń ṣe níbi sọ̀lá ẹ understand anábi ni alhajju arọ́fà anábi ni tán pè ní hajji arọ́fà ni ẹ̀dàkùn tọ̀wáfù ńkọ́ ṣe kò sí lára hajji sáàyù bẹ́ẹ̀ na sọ́fà wal marwa ńkọ́ ẹ́ subhanallah ìtànàbí ń sọ ni pé in tó ga jù nínú ṣe hajji ẹ̀dàkùn lẹ́yìn àràfà gbogbo sáyẹ̀kùn tọ́sẹ̀ àràfà lẹ́yìn ni lẹ́yìn hajji irú ẹ̀ náà ni àdùáhù huwalẹ̀ ìbádà anábi ní ilé ìtọ́ pàtàkì jù tó lékè tó ga jù nínú ọ̀rọ̀ ìbádà àdúwà ni ló fi jẹ́ sí pé gbogbo tíra tẹ bá rí inú ọkọ̀ fi sáájú inú àdífì mi anábi ní àdúwáhù mọ́kùlẹ̀ ìbádà mọ́kùlẹ̀ ìbádà anábi ládúwà tẹ́ ń wò yẹn òun ni mọ́kù mùdùmùdùn ìbádà ti ìbádà brain àdúwà ni ẹ̀dàkùn kí ló pàtàkì jínú ara brain ni kódà ojú wa bẹ́ẹ̀ ṣe ń wojú pàtàkì tó yìí brain ní control rẹ̀ ìgbà míì ẹ máa wo nǹkan báyìí tí ó ti sí brain yín bẹ wà láì ẹ kàn máa wo ẹkà ah, ń rí yín aláìmọ kan wò yín ni because ọ̀tọ̀ níbi tí làákàyè rẹ wà ẹ kàn rí ojú báyìí lásán ni yín ti ń rí na gangan bẹ́ẹ̀ bí làákàyè ṣé àwọn ọ̀dẹ́sáwà yín sì ń bẹ́ẹ̀ bí làákàyè ìgbà míì ẹ di nǹkan mú lọ́wọ́ báyìí ẹ sì máa wá káàkiri wà láì ẹ máa wá wá múkúlé ìbádà so níbi àdúwà yìí àwọn èèyàn wá sí ẹbọ lọ àwọn èèyàn sí ẹbọ lọ níbi ọ̀rọ̀ àdúwà yìí máa pé ẹlòmíì lẹ́yìn ọlọ́wọ́n ọba wàláhìl azim ẹbọ ni ọlọ́wọ́n ọba àlékelá sọ wípé <coughs> ọlọ́run bá ní èmi ọlọ́run bá mi wá nífẹ̀ẹ́ àwọn tí bá máa ń tayọ àlà àádọ́mù ìrẹ̀tìdá eré tó wá ga jù nínú ọ̀nà ìrẹ̀tìdá tí ẹ̀ fi ń tayọ àlà nínú dùá oníkẹ́ nam ìtẹ́yàn bá táfi wá mọ̀ pé yẹn ń pe ẹlòmí yàtọ̀ fọ́lọ́ba bóòlù yẹn sí máa ń pẹ̀lú mí o ní pé kéèyàn máa tàbí kéèyàn máa pe ẹ̀dá lórí tẹ́dẹ̀ ò ní kàpá lórí ẹ̀ tàbí kéèyàn máa pa àwọn tó ti kú gbogbo ẹ̀dá wá ni kò sẹ́dá téèyàn bá ti pè yàtọ̀ fún ọlọ́run ọba ẹbọ lèyàn mọ̀ sí nítorí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ yí pé tó bá ń pe ṣéhù kan ya badawi ya sẹ́yid badawi àwọn èèyàn ń pè bẹ́ẹ̀ ní jító ẹgẹ́ báwọn èèyàn ṣe máa ń pe àwọn wòlíì tí wọ́n lẹ̀ yìí náà sẹ́pá ti dápa àwọn wòlíì wọn tán pè lẹ̀ yìí náà àbí ẹlẹ́mẹ̀ni niyas ya niyas àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ èyàn tí bá ti ń pè nǹkan báyìí ẹbọ ní ṣe àbíwọ́ tó ń pè ànẹ́bì Ìsá náà ẹbọ ló ń ṣe èmi tí ẹ máa ń sọ wípé orí àwọn tí ń pè ànẹ́bì Ìsá gan ẹlẹ́bọ ni wọ́n àbórí wọ́n tó fẹ́ péjì àwọn tí ń pa Amadu Tijani lọ àwọn Ibrahim Niyas torí pé ẹni tó ń pè yẹn ànẹ́bì ọlọ́run ni ẹ̀rí sì wà pé ẹni ọlọ́run tọ́lọ yónú sí ni sọ́rẹ́ tí wọ́n pè yẹn kò sí ayẹyọ kan kò sí àdìsí ànẹ́bì kan pẹ́ni rẹ ni wàláì pẹ́ni ọlọ́run ni kò sí àbí máyà kúrò àwọn tó sọ pé Ahmadu Tijani ẹni rẹ ni

àbàmọ̀ kí jàkùjàkú mọ́ báyàn gan tó ní pé ìwọ náà wó bó ṣe pé jàkìjàkà ó kọ jàkùjàkú tí ọsọ́lọ ní ọmọ ẹjẹ́ jàkìjàkà yá ìlú so àwọn nǹkan báyìí lára àwọn ẹbọ lọ́wà so ìgbà míì ẹwà lè rí wàláhì wọ́n lè mẹ́lò yá ìgbà míì wọ́n máa ń payá rẹ̀ tó wọ́n bá ti wá payá rẹ̀ yí ẹrẹ́ yẹn ẹwà mẹ́ tán fi tì sára orúkọ ẹlẹ́ẹ̀kejì tán wá fún alákọ̀ọ́kọ́ tán fún ní nasbu tán fún ní nasbu ilé tó gbajúmọ̀ jù náà lámà nasbu ní fataha tí bá sọ pé ibadallah ẹgbẹ́ àwọn ìmáàmù máa ń sọ bẹ́ẹ̀ lórí khutbah gan ibadallah tí ma ní pé yá ibadallah tí bá ti sọ pé ibadallah mo ti fi yá sí tí ma ní pé mo ń pẹ̀yìn ẹrú ọlọ́run bá ẹwà rẹ̀ nìkan ní ibadallah rijalallah a'inunna bi aunillah ìbáadà lọ ń pè àwọn ẹrú ọlọ́run nìyẹn kọ̀kan fi yá sí ni ẹ̀wọ̀n so àwọn orin ẹbọ tẹ́lẹ̀ mi ò mọ̀mú nìyẹn aláwò aláyà ìbádọ́láhé aláwò aláyà ìbádọ́láhé ẹlòmí ò máa dùn òun sí yóò pé òun ti rún ní gidi kankan ẹni tí sì ń pè nǹkan ma ń tá ń pè ibẹ̀ sọ pé lọ́wọ́ wọ́n ti dé bí ta ló dé bí àwọn àjẹ̀núnù so ibá ní ti so kọ́lọ̀ ọba kó sànú wa ẹwọ lára dùá lásán ẹwà dúró ẹbọ táwọn èèyàn ṣe so ibá ní ti lára dùá àwọn èèyàn tó ṣe bídá náà so kọ́lọ̀ ọba kó là wà ń bẹ́ so látara báyìí inṣàlá ta'ala pẹ̀lú gọ́lọ̀ ọba ibi tá láǹfààní àti dúó sí náà nítorí àsìkò ti pé so ibá ní láti bí oneyi títí bí ọdún bí 20 years a lè ṣàlàyé ẹ̀tàn ṣe ọ̀rọ̀ yìí ọdún mẹ́wàá láìlábùlà rẹ̀ níbi explain ní maka láìlábùlà òfin kankan ọ̀sọ̀ kalẹ̀ ju eléyìí báyìí lọ ní maka lẹ́yìn ọdún mẹ́wàá ìrun wá sọ̀kalẹ̀ ọdún kẹwàá so lo 13 years mi 13 years gbogbo fi preach

ẹ̀dàkùn bánẹ́bí ṣe mọ̀ kéwú tó láyé tọ́lọ̀wọ́ bá lè gẹ́lá fi gbèjì ló ti ṣe gbogbo wa tó bá fi 23 gbogbo gbé sí ayé rẹ̀ tọ́lọ̀wọ́ bá lè gẹ́lá fi gbèjì ló ti ṣe tó bá fi sàlàyé ọ̀rọ̀ yìí ẹ̀dàkùn ṣe wákàtí mẹ́rin lè ka wákàtí márùn lè ka láwa tá àmọ́ kéwú tá àmọ́ kankan yìí tá à tún dálá hán ẹ̀kọ́ lọ́run tó ń tẹ̀lọ́ ànẹ́bì gan ká waste time tó bá ti sọ̀rọ̀ ẹyọ kan gbogbo so òun ti àrẹ́bì ti àrẹ́bì ti bóònù lẹ̀ lọ wọn nígbà tí ẹ bá gbé búdó sàsí nǹkan tí kan bóònù ẹ lọ ni ìṣẹ́ ọkàn máa lọ ni kíyàn wá fi 23 years ṣe mọ̀ pé tàbá ilé ìbáyìí àkà fún wa ní so gbogbo ẹ̀dí ta ti ń gbọ́n yẹn náà àwọn àyíma náà tó máa ṣàlàyé ẹ̀ lọ oríṣi bẹ́ẹ̀ lọ so abẹ́lẹ́ ọba wọ́n kàn fẹ́ ká wá fẹ́lẹ́ ìtawájí ká lè bá mọ́ta wáyé wá ṣe rí tó rọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ́ntọ́ wáyé wá ṣe fa wàláhìlà ní tí máa ń dùn yàn ní ẹlòmí ò mọ́ntọ́ wáyé wá ṣe ẹlòmíì kan rò pé Ọlọ́run kan dá wáyé ká máa wówó ká máa ká sì fẹ́yàwó ká sì bímọ ká sì máa lọ nítorí ẹlòmíì tó bá ti rò pé láyé tí súnmọ́ báyẹ̀ wà lọ wábìkan yóò sì fọ́rí ara rẹ̀ mẹ́bẹ̀ yóò sì kú dànù kò mọ́ tó wá sí láyé ni so kọ́nà bá kó sànà wà subhanaka alhamdik ṣẹlẹ̀ láyé lẹ́yìn tẹ̀sí afirka ti rí alhamdulillah wassalatu wassalamu ala rasulillah uh, <coughs> ṣe àlékún àgbóyé fún gbogbo àti àgbọ́ náà ó lè jẹ́ kí a lè tẹ̀lé ogun kan sí àwọn ọ̀stáàzù àti wọn bá wa sọ ó wúlò fún aláyé bí àti ní àìkẹ́ ọmọ ó tó di pé a kà àwọn àbílè tí a rí gbà ń gbà announcement kan wà tí wọ́n ní ká ṣe wọ́n ní lecture kan wà tí topic ẹ̀ ń jẹ́ anika bẹ́ẹ̀ náà khams wàlíyàwó في مدينة Ilorin. Nikah between yesterday and today in Ilorin. Gbogbo wọn ṣe ń ṣe nikah ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lánàá nílùú Ìlọrin yìí àti bí nikah ṣe dì nísìn nílùú Ìlọrin. So àwọn lẹ́jọ́ àtúnfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní Ustaz Yahya Ibn Abdulbaki Agaka Abu Zakariya àwọn ni lẹ́jọ́ra. Lẹ́yìn bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe lẹ́jọ́ náà opposite sunday of king junction agaka ìlọrin kwara state wọ́n ní time náà ní ten o'clock a.m. So, ah, ah, nínú sí dé sílẹ̀ ok déètì eh, ten of january two thousand and sixteen next week sunday ló bọ́ sí ọ̀nà tó fi hàn agun mẹ́wàá náà question aláàkọ́ tó wà ní báyìí wọ́n ní tàbá ń sọ̀rọ̀ ń pa káwù bádání igbe ìbẹ̀rù àdánú àbí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣàlàyé fún wa wọ́n wá ní pé irú example pé kíyàn máa bẹ̀rù òbí lórí pé bóyá kán ní èèyàn òkúnlẹ̀ fún wọn èèyàn ò tẹ́ kí wọn pé kíyàn wá bẹ̀rù òbí báyẹn sìn ipe tó wá di iṣu ń bẹ̀ tó di wàhálà pé kí nìyàn lè ṣe sí tíyàn máa fi escape ń bí èrò situation náà. náà irú ìbẹ̀rù bí yẹn ọ̀nà méjì náà la lè pín sí gẹ́gẹ́ bá ṣe pín kọ́ọ̀fù sọ́nà méjì yẹn bẹ́ẹ̀ lápẹ̀ sọ́nà méjì tó bá jẹ́ sí pé ìbẹ̀rù tí ń bẹ̀rù àwọn òbí ẹni pé ah, tó wọ́n bá kúnlẹ̀ fún wọn wọ́n jẹ wọn yà ń nà wọn wọ́n ní sanwó léwé wọn mọ́ wọ́n ní sanwó lé ẹ̀kọ́ wọn mọ́ wọ́n lé okó ń lé sẹ pé àwọn òbí ẹni kápá lórí ẹ̀ láti ṣerú àwọn kan yẹn fún wọ́n bẹ̀rù wọn kìí ṣe bọ́ ní nǹkan tó ṣe yẹn kọ́fù tọ̀bí rí nìyẹn ìbẹ̀rù àdámọ́ nìyẹn àmọ́ tí bá ń bẹ̀rù pé ẹ̀ eh, tí ìbá lọ kúnlẹ̀ fáwọn òbí mi ẹ̀ eh, ìníwà àlìjẹ́nà o wọ́n hàn ní àlìjẹ́nà mi o àbáwọn òbí mi tí bá lọ bẹ̀rù wọn ìyà wèrè o tí bá lọ kúnlẹ̀ fún wọn ìyà wèrè ní lárí o kódà bí bí n bá ṣe ń ṣe tó ìlé támú ìgagà ẹbọ nìyẹn so ibà ní sí so àwà orú ọ̀nà wo nígbà bẹ̀rù wọn méjèèjì eré tí sábà máa ń wọ́pọ̀ ní pé irú tọ̀bí ìlà wọn sábà máa ń bẹ̀rù àwọn òbí lé lórí pé à òbí mi à wọ́n burú gan wà láti o àwọn alájà wọ́n ní o wọ́n lé mi kún lé wọ́n nà mí kódà wọ́n so mi kọ́ gini wọ́n so mi kọ́ ajá dáná sí mi lábẹ́ sòrú nǹkan bẹ́ẹ̀ ní sábà máa ń ṣẹlẹ̀ ok nǹkan tí yẹn lè ṣe òun náà ni pé kí yẹn di ẹ̀mí ara yẹn lámúrè tí yẹn bá fẹ́ ṣe nǹkan kan tọ́lọ́wọ́n bá lékelá yọ́nú sí ah, so yẹ bá lè ṣe so torí pé a gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá kankan káfí wá yapa àṣẹ ọlọ́run ọba nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba làwọn náà sì wà so ibà nísìn so èyí ó di ẹ̀mẹ́ ara yẹn lámúre pé a ah, gbogbo onira tí ń bá rí ń bi kíní yìí sẹ́rà àwọn sọ kíníkan wọ́n ni ẹ àwọn nǹkan mẹ́rin kan bẹ kí mọ́ wulẹ̀ gbàsíkò ara wa kí mọ́ gbàsíkò ìfẹ́ ka mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọ sọ̀rọ̀ ẹ̀ lórí wa ẹlẹ́ẹ̀kẹrin kíní o asọ́burú alẹ́ àdàfíì so ibà nísìn a lọ kọ́mọ̀ nípa ọlọ́run ọba a kọ́mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba a máa wá lò ó a sì máa pèpè sí ẹlẹ́ẹ̀kẹta nìyẹn a wà máa ṣe sùúrù lórí ìnira tó bá kàn wọ́n bẹ̀ wàláì kò sí bí ó ti fẹ́ sẹ̀sìn Ọlọ́run ọba tí ọmọ kò sẹ̀sìn Ọlọ́run ọba tí ó sì fẹ́ lò tí ò ní rí ìnira ṣe bá ní asọ́bùrọ̀ lẹ́lẹ́ àdàfí ìwà máa ṣe sùúrù lórí ẹ̀ làwọn èèyàn ìfẹ́ ṣe ibẹ̀ làwọn èèyàn ti máa ń fail ní ó fi di pé tó gbọ́yé kọ̀ wá ní rí lò mọ́ bí èèyàn bá so àwùjọ yé sì fẹ́ kí èèyàn lo kéwú wọ́n lọ́wọ́ di èmi ara lámùrè pé gbogbo bá sì wulẹ̀ kọ́ já síṣẹ́ gbogbo onira tí ń bá rí ń bẹ̀yìn ni èmi ó so in tó tẹ́yìn ó ṣe fẹ́sọ̀mì tí a ní bíbẹ̀ wọ́n ní ṣé nígbà tí ọkùnrin àti obìnrin bá ti ṣe ákídùn ní káàtán ṣé wọ́n ní ẹ̀tọ́ láti súnmọ́ra wọn àti pé ṣé dandan ni ṣé dandan ni kí wọ́n ṣe wẹ̀límọ́tò ní káàtán. náà tí ọkùnrin àti obìnrin bá ti ṣe ákídùn ní káà bẹ́ẹ̀ ni wọ́n lè súnmọ́ra wọn nǹkan tó fà ní pé wọ́n ti dá ọ̀rọ̀ nìká wọ́n ti dàrú láwùjọ wa igan so mo rò pé nítorí ẹ̀ náà ni wọ́n fi gbé lecture ọjọ́ ahadi tí ń bọ̀ iná fi gbé kalẹ̀ kalẹ̀ bá ma ẹ̀rí wọ́n ní ìyàwó ṣíṣe láti ìyàwó ṣíṣe lánàá àti lónìí nílùú lọrin so bóòlẹ́ ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ń ṣe lónìí tí wọ́n fẹ́ ṣàgbéyẹ̀wó ẹ̀ kí ló fà wọ́n ti dàrú sẹ́rí ákìdù tí ẹ̀ bá ti ṣe ákídù ó ti lẹ́tọ̀ síyàwó so nìká ní àwọn arkan ó sì láwọn ṣurut kí láwọn arkanu nìká kí láwọn erigun nìká àwọn àfáà máa ń pín sí márùn àwọn mi a máa súnkì sí mẹ́ta so yíba nísìn so àwọn mi ò ní azáójú wà záójá azáójú rúkùnù alákọ̀ọ́kọ́ nìyẹn azáójá rúkùnù ẹlẹ́ẹ̀kejì àwọn mẹ́wàá sún méjì kún sí ẹran kan wọ́n ní azáójá rúkùnù kanu so ẹ̀rí pé nǹkan kan náà ń sọ ẹnìkan ka break ẹnìkan bẹ́yàn bá fẹ́ ṣe ìyàwó àwọn orígun tí yàn gbọ́dọ̀ níbi ìyàwó ní pé agbọ́dọ̀ rọ́kọ ma máa ń ṣe ìyàwó láì rọ́kọ erigun ẹlẹ́kejì agbọ́dọ̀ ríyàwó ṣe pé èyí ṣe ìjì fọ́kọ láì níyàwó náà kẹ́ni ni <laughs>

tó bá yẹ̀yẹ́ pàwọn ilẹ̀ west ní tí ń ṣẹlẹ̀ á sọ pé bóyá tó pẹ́sìn òye wọn orígun ẹlẹ́ẹ̀kejì nìyẹn sẹ́dúgbọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alwaliyu alwaliyu kárí bàbáyàwó bàbáyàwó àbáwọn tó bá wà nípò bàbáyàwó tàbí kárí alwasiyu wasiyu lẹni tí bàbáyàwó bá sàrọ tẹ́lẹ̀ pé kó gbójú sí òun sí kódà bàbáyàwó lè bà láyé kó ọ̀tọ̀ pé tó àbúrò ni mo fà kalẹ̀ wasiyu nìyẹn ó yé báyìí nísìn ní tá ń pè ní akudu nìkáà ni mo ń sọ yẹn o àwọn àbá kan sọ pé ó ti parí síbẹ̀ yẹn so wọ́n ní sọ̀dák kìí ṣe rúkùnù fún orígun kìí ṣe orígun fún yàwó bẹ̀dẹ̀ àwọn àfáà mi gbà pé lára rúkùnù ni ó fi sọ pé márùn dáwọn àfáà mi pé sọ̀dák ẹlẹ́ẹ̀karùn àsírọ̀ kí gbólóhùn wáyé àwọn èyẹ kàkún wà láyọ̀ gbọ́dọ̀ wáyé sírọ̀ méjì sí ní máa ń bẹ ilé ká pé zawajitu zawajitu àbíká sọ pé ankahtu ó gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ kí bàbá ẹni tí ó fi ọmọ fọ́kọ tó fi ọmọ fọ́kọ kọ́ sọ wípé mo fi ọmọ mi fún ọ kọ́ sọ pé zawajtu àwọn àfáà ní tó bá gbọ́ lárúbáwá kò gbọ́dọ̀ sọ yorùbá bẹ̀ tí ò bá gbọ́ lárúbáwá wọ́n ní kó sọ yorùbá náà nígbà tí èsì pé pé bi tilawatihi kése pé bí kípe gbólóhùn yẹn so ibà so intervest àwọn ni pé àsírọ̀ ṣe ráwọn ni pé kódà àwọn àfáà tó máa ń jẹ́ kó yẹ pé ìyẹn gbọ́dọ̀ sí tààyí ní wà ń bẹ̀ pé ọmọ mi lágbájá kíyàn wá dákọ rẹ̀ torí tíyàn bá sọ pé zawajtuka binti mo fi ọmọ mi lóbìnrin fún ọ tíyàn bá bí wọn bẹ̀rẹ̀ tọ́pọ̀ nìka ò tí so ọgbọ̀rọ̀ dákọ ọmọbìnrin wó ló fífún ní gbogbo ẹ̀ so ṣe bá ní tààyí ṣe ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí àsìkò náà náà nǹkan dáwà fà tó gbéyàwó náà ni pé sí ẹ lè kọ lẹ́tà wọ́n ní akros èyàn tí ò lè sọ̀rọ̀ o lè kọ lẹ́tà tàbí kó ṣe ìṣàrọ̀ tá gbọ́yé sign language tá lè gbọ́yé akros ṣe bá ní sí akros sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà tó èso di èyàn ni torí nǹkan tó o ní pé kódà ló jẹ́ pé àpọ̀lọpọ̀ àwọn àfọ́ gba nẹ̀ká orí fóònù wọlé ṣe pé lórí fóònù gba ohun tátà ń sẹ yóò ṣe sọ ó yẹ́ ṣe bẹ̀rẹ̀ àwọn àfáà ní ṣẹ̀ríà sọ abẹ́ àti ọmọlúwàbí kọjá arú nǹkan mẹ́yẹn ó sì rọrùn láwùjọ wa débi pé àwọn èèyàn ti perfect débi pé wọ́n máa kọ́ sí ohun èèyàn wọ́n jí ohun èèyàn ló tẹ́sì rò pé ẹni ẹgẹgẹ ní sọ̀rọ̀ kódà àǹfààní nítorí nǹkan bẹ́ẹ̀ àwọn ọ̀gbà ní ọ̀ká òní fóònù wọlé nítorí pé àti sọ abẹ́ abẹ́ in tí ó sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ àti ọ̀rọ̀ abẹ́ kọjá in tó bá ti rújú jọjú járí ọ kò yé báyìí nísìn so gbogbo àwọn nǹkan wọ̀nyí kí má fi gbàsíkò tó bá sì lè wáyé tí òbí ti yọ̀ǹda pẹ̀lú pẹ̀lú sígọ̀ tí wọ́n sọ ìtóbi wí bẹ́ẹ̀ tọkùnrin náà sì gbà sẹ́rin tóbi bá wí yẹn náà ń pè ní ìjáàb kọkùnrin gbà náà ń pè ní kọbúl so yíba nísìn so méjèèjì gbọ́rọ̀ wáyé ń bẹ̀ ọkọ tí ó fẹ́ fẹ́yàwó kí bàbá sọ pé mo yìn fọ́ kọkọ náà sọ pé òun gbà so yíba nísìn so tí nǹkan bẹ́yẹ bá ti wáyé tí wà àwọn orígun tí mo sọ yìí ti wáyé ọkùnrin àti obìnrin ti lẹ́tọ̀ àti súnmọ́ra so yíba nísìn wọ́n ti lẹ́tọ̀ àti súnmọ́ra wọn sẹwárí tó kàn ní wàlímà lẹ́yìn tá bá súnmọ́ra wọn tán ní ó kù wàlímà èèyàn wá ṣe wàlímà fáwọn èèyàn ní ọjọ́ kejìjọ́ tẹ́yàn bá súnmọ́ ìyàwó èèyàn torí bá Nábì sallallahu alaihi wasallam ṣe níjọ́ kejì ọjọ́ tẹ́yàn súnmọ́ ìyàwó yẹn bákan náà ìjọ́ kẹta ọjọ́ ta súnmọ́ ìyàwó ẹni àti ìjọ́ kẹrin ó mẹ́ pé yẹn fọjọ́ mẹ́ta sí wàlímà tẹ́yàn bá lágbára ọjọ́ mẹ́ta ọjọ́ kan náà tó so wàlímà wọ́n wá ní sí ọ̀ràn yẹn ni wàlímà ọ̀ràn yẹn ni aulim walau bishat walau bishah Ànábì ní ṣe wàlímà kódà kó jẹ́ sí aulim yẹn amúrù nìyẹn so ibà ní sí wal amúrù yaqtadil wujub tí amúrù bá wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi so ibà ní àyàfi tá bá rí ẹ̀rí mi tó ní nǹkan yìí sọ̀rọ̀ yẹn mọ́ so ọ̀rọ̀ yẹn ní kíyàn sí wàlímà bá gbára yẹn bá sí mọ́ a sì máa rẹ̀ lọ́wọ́ bẹ́ ìyẹ́ lè gbá ẹbẹ́ sí wàlímà àbí ẹbẹ́ sí ìyàwó gbogbo àwọn brothers àwọn àjẹ́ masalasi kádàwó fún yín à ah, ọ̀dà èmi gbé gbogbo ráìsì tó jẹ́ jọ náà ah, èmi gbé màlúù à ah, èmi gbé òróró èmi gbáta èmi gbé gbogbo pọ́ọ̀tì tẹ́lò èmi gbé síbí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ so ìyẹn lè ṣe bẹ́ẹ̀ so ibà nísìn so dandan ní ká ṣe wàlímà so ibà nísìn so ní si, sì ní tábà ti ákìdù Akidu ní tí mo sọ yẹn lẹ́yìn ákìdù lọ́kàn wàlímà so akidu tá bá ti lè ṣe àti lẹ́tọ̀ àti súnmọ́yàwó ẹni so wallahu a'lam wọ́n ní pé kíyàn ṣe wàlímà ní ilé ìyàwó pé ṣe bídíà ni àbí kàn video. bídíà náà lára wọn nǹkan tó wà láwùjọ wa yìí wọ́n ní ṣé kíyàn ṣe wàlímà nílé ìyàwó ṣe bídíà ni àbí kìí ṣe bídíà ẹ̀dí kí n sọ pé kìí ṣe bídíà torí bíbẹ̀rẹ̀ yẹn ṣe wá ṣe fọ́síwẹ́wẹ́ mo le ṣe wàlímà ilé ìyàwó emi mo ṣe wàlímà wá ní tó venue mi ile ìyàwó mi ni mo ti fẹ́ ṣe ẹ̀rọ̀kùn sí mo ṣe bídíà ọ̀dá tí ìbá múlé ìyàwó mi ti bá ti yín tí àbí bá mú mọ́lá àdúgbò kan ṣé bẹ́ẹ̀ mi mo mú kí ni dẹ̀lílù pé kí mú holu kí ni lilu pé holu ni mo gbọ́dọ̀ fi se ló ní venue so ọkọ ló ni wàlímà kìí sí obìnrin a má gbọ́yé àwọn èèyàn láwùjọ wa ní pé ẹbá wà láńse ma lọ lé ọkọ àbí tó wá lágbọ́dọ̀ sáyẹ pà ń se ma náà àà ẹ̀yìn ti se ma wọ́n ti gbà ẹni yí fẹ́ kó wa lẹ́nu jọ pé òun fẹ́ yàwó ni so ẹ̀kọ́ mọ́ láti dákọ̀ láti pìlẹ̀ tó bá yẹ kó bá ti yí àwọn òbí jọ tẹ́sí ni wọ́n mọ̀ pé wàlímà ọ̀kà wọn ọkọ gó pé ẹ̀yin lé ìyàwó ẹ̀yin lé ìyàwó ẹ̀yin bàbá ìyàwó pé wọ́n bá mi jẹun àjọ pàdé bẹ̀ gbogbo ni ó so ẹ jẹ́ ká sọ pé ọkọ ló ní wàlímà kìí ṣe ilé ìyàwó so ibà nísìn àmásà lè ṣe wàlímà ilé ìyàwó a lè ṣe tó bá yẹ kí mo bá fi sí ilé ìyàwó mi kí a mo fẹ́ fi ṣe dáadáa fáwọn ìyàwó mi mo fẹ́ dùn wọn nú ẹ̀wọ̀n ní sáà kí wá fi sí ilé ni ọ́dà mọ̀nàkàì so pé ilé mo fẹ́ káwọn ilé ìyàwó mi láàrin torí pé kò sí báyìí ìṣèjọ́ ńlé wọn tí orí òní bọ́lẹ̀ kọ́ mọ́ yí nǹkan abẹ́ mọ̀ ni wọ́n ni ṣé ó dáa kí á yan náfílà tí ìmọ̀ bá ń ṣe kútúbà lọ́wọ́ náà wọ́n ní só dá ká ṣe náfílà tí ìmọ̀ bá ń ṣe kútúbà lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó dá kódà hadith wà lé lórí so tí ìmọ̀ bá ń ṣe kútúbà lọ́wọ́ àwọlé so inú súnà nábì ni pé ká ṣe masjid torí pé tahiyatul masjid súnà tó mọ̀ àkádà súnà sàkápámẹ́ni so ibà ní ṣe kò sí nǹkan ẹnìkan tó bèèrè pé tí ẹnìkan bá ń <coughs> tí máa ń sẹ̀ lọ́wọ́ ń sẹ̀ tóbi di pé táìmù jímọ̀ kọjá pé kí ni ìdájọ́ lórí irú ẹni bẹ́ẹ̀. ń sẹ̀ lọ́wọ́. ẹn pé ń perform sinful art. ok so kò bẹ́ẹ̀. naam wọ́n lè yàn tí ń sẹ́ lọ́wọ́ bá lọ́wọ́ tí tásìkò jùlọ àfi kọjá wọ́n ní naam. ẹ igbe kí ni ìdájọ́ rẹ̀. kí ni ìdájọ́ ẹ̀. àbí kí ni nǹkan tẹ́ gbà lérò. Ah, ok ok ẹ torí bẹ́ẹ̀ sọ pé ń sẹ̀ yẹn èmi wọ ẹ̀sẹ̀ tó yẹn lè sẹ̀ tó lè pẹ́ tó bá wọn wá rí pé ó dà pé àlèrè tí ó máa ṣe zìnà lọ́wọ́ lásìkò yẹn a sì rẹ́ tí ó máa mutí lọ́wọ́ lásìkò júbà àbí àwọn ẹ̀sẹ̀ tí yẹn máa sábà pẹ́ lórí ẹnu a sì rẹ́ tí ó máa wo fíìmù àbí oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ̀bẹ́ẹ̀ ni so Eh, wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀ ìdájọ́ ẹ̀ ni pé ọ̀ràn rẹ̀ lágbára sẹ́rí àwọn ẹ̀ṣẹ̀ bẹ́sẹ̀ kàbáyìrì bó ṣe lágbára tó yẹn àtún mọ́ ní akẹbárù kàbáyìrì kàbáyìrì tó mọ́ ń lágbára ju kàbáyìrì lọ kàbáyìrì náà gbogbo ó tún wá lágbára kí ló rí fàtímọ́ fi lágbára nígbà míì ní mọ́ ń lágbára torí àsìkò tíyàn ṣe sẹ́rí àwọn àsìkò tó bá ti ẹ̀wọ̀n ẹ̀sán tó bá ti lásìkò yóò tẹ́yàn bá ti ṣe olórin bẹ̀rù ládá ọmọ pọ̀ bẹ́yàn bá ti ṣe oní tẹ́yàn bá ti ṣe bímbẹ̀ náà ẹ̀ṣẹ̀ náà mọ́pọ̀ sí ẹgẹ́ bí kíyàn máa ṣẹlọ ni àsìkò yẹn náà ẹ̀ṣẹ̀ náà máa ń ga àbí kíyàn máa ṣẹlọ ní mẹ́wàá bẹ̀rẹ̀ Dhul-Hijjah so ibà ní sí bẹ́ẹ̀ náà ni kíyàn máa ṣẹlọ lásìkò hajj Ọlọ́run bá so kọ́lọ̀ bá kó sànú yàn ọ̀rọ̀ rẹ̀ ìdájọ́ rẹ̀ burú ìdájọ́ rẹ̀ àmọ́ kò di kèfèrí o so lẹ́bẹ̀ mi ọmọ nǹkan mi ju kèfèrí kọ́sájì di kèfèrí náà ni so kò di kèfèrí dé àmọ́ ìdájọ́ rẹ̀ burú gan ju ẹni tí ń sẹ́nà ọba lásìkò méjì ẹsẹ̀ jùmọ́ àlọ́ kódà kọ́ jẹ́ pé ẹsẹ̀ kan náà lẹ́jọ́ se ìyá wọn yàtọ̀tọ̀ síra wọn lọ́dọ̀ ọlọ́run ọba question tí ó láti náà wọ́n ní pé kí ni ẹ̀rí tí ó wà fún káwọn kí sọ̀látù jùmọ̀ before zuru hmm. ìbéèrè méjì náà ti dáwápọ̀ ẹ̀ kí ni ẹ̀rí tó wà fún ká máa kí ìran ní àárọ̀ before zuhur ọ̀tọ̀ ni ní àárọ̀ ọ̀tọ̀ ni before zuhur naam so nǹkan tó fi kọ́ bẹ́ẹ̀ o ní pé àwọn ọmọ pé méjì ní ìdájọ́ tó yàtọ̀tọ̀ síra wọn ẹnu àwọn mẹ́rẹ̀ ní kò ìjìmọ́ ẹ̀ yàtọ̀ fáwọn ayé mẹ́rẹ̀ ni ìjìmá ìwà lórí pé àsìkò júmà àsìkò zuhuri tá ń kírun zuhuri tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà lásìkò júmà nítorí pé ìrun júmà náà lọ́rọ̀pọ̀ ìrun zuhuri ọjọ́ khamis o ní ìrun ẹlẹ́karùn ọjọ́ yẹn so so ló mo ní ẹnu àlùmọ̀ ikò lórí pé àsìkò zuhuri tá ń kí zuhuri òun náà lásìkò júmà àmọ́ júmà tó yẹn sẹ́kọ́mọ́kọ́ lẹ́nu kò lórí kan ọwá kùbí tí ìyapa ti wà so àwọn àyíma mẹ́tẹ̀ẹ̀ta alimam abu hanifa alihi rahmatullah imam imam malik àti imam shafi'i àwọn gbà yí pé lẹ́yìn àsìkò zuhur juma lásìkò mí máa jù bá ní lọ bẹ̀t imam ahmad ní àlekí lásìkò ní qabla zawal sẹ́wọ̀n lẹ́sàn ibi tí ìyapa imam ahmad àtàwọn hanabila tó wà lórí mazhab imam ahmad àwọn gbà yí pé àlekí ní àsìkò mé gbogbo ẹni tẹ́bá ti rí tọ́bá ní ká kírun ní kọ́bílà zawal madhab imam ahmed ni ó lẹ́rí o kẹjẹ pé tọ́yẹ mẹ́jẹ madhab wọ́n lẹ́rí o náà ṣe wá rí àwùjọ táwà wá kan láwùjọ ni pé ìmá kírun júmọ̀ aláàárọ̀ bí díà lòun ẹjẹ́ kọ́kọ́ yẹ́yùn fún iná ilé táwọn kan kí láàárọ̀ islam ṣe ráwọn yẹn àwọn òye wà láìkéwò òye wọn mo fọlọ́ bàbúra àbá àwọn lectures ń bẹ tàà ti ṣe dáadáa tàà ti fa ojú àwọn afá àwọn èèyàn ó dà ń plé rẹ̀ ní because nígbà tàbá sọ pé èèyàn mọ́ kéwú kọ́mà gbá wọ́n ń pẹ̀gàn rẹ̀ ní àwà plé rẹ̀ ẹwọ́n tàbá wọn kéwú ṣe kéwú rẹ̀ àwà sí ìfọ́lẹ́nu fún mọ́bẹ̀ kò sí nǹkan ju pé kó lè bá mọ̀ wọn rẹ̀ lọ ṣẹ́rẹ́ ni wàláì ọmọ mọ̀ wá wó súnà ni àkídà tó gbé wá mo fi ọlọ́run bá tẹ́mì ní bẹ lọ́wẹ̀ mo fi búra wàláì àkídà kọwàríjì ló gbé wá wàláì láàrín àkídà kọwàríjì pọ́nbélé wàláì láì sábòmílà ó kó sí àwọn nǹkan ẹyọ kọ̀ọ̀kan tó yẹ́ sí pé àwọn àfáà ní kódà tó bá yẹ pé ọkàn ìlò kó sí lásán ọwá là ní gbogbo àwọn ìyókù kọ̀ọ̀rì jí ni ó jàbátá wá ó kó bí mẹ́fà rẹ̀ papọ̀ <laughs> ẹmọ̀ kí yẹn kó bí mẹ́fà àgbákò kí yẹn kágbákò mẹ́fà papọ̀ kán lágbákò ẹyọ kan tó sọ̀yàn lórí so kí láyé fàyẹ́mẹ̀ ni pé iṣẹ́ ráwọn clarify rẹ̀ torí pé yìí tó bíbẹ̀rẹ̀ nìyẹn àwọn ìyẹn ìrun júmọ̀ láàárọ̀ wà láì bídíà ní kése mẹ́tẹ̀ẹ̀bẹ̀ mahammed kí náà ń pè ní kọ́bílà zawali tí a rí gbogbo àwọn ẹ̀rí tán mú wá pátápátá ẹ̀rí ń bẹ̀rẹ̀ tó látọ̀rọ̀ náàbì kọ́bílẹ̀ zawal na mention but lecture ọjọ́ kan ni ọ̀rọ̀ júmà yìí lecture ni ẹ understand because ọ̀rọ̀ pọ̀ lábẹ́ rẹ̀ gan láwọn ṣùgbọ́n kọ̀ọ̀kan tí kéwò yé wọn tó fẹ́ lọ sásí bẹ̀sẹ̀ àwọn pẹ́tẹ̀ yẹn bá ti wọ́n dùn lé kóòmbẹ̀ ẹ̀kàn gbá wọn kóòmbẹ̀ ní pé kóòmbí kóòmbí ilé iṣẹ́ rí kóòmbí jàre kí ló fà kọ́bílà zawal ni mama ahmed sọ kí náà pè ní akọ́gbọ̀rọ̀ gbọ́gbọ̀ yìí tán pè ní zawal kátọ́wà ma kọ́bílá ìtí wọ́n pè ní before zawal ìtànsọ́ lárúwá yẹ before zawal kí wọ́n pè ní zawal ìtàn pè ní zawal ní pé kí oòrùn yẹ àǹkábìdì sàmà kó láàrin sánmà kó bọ́ sátàrí àsìkò zúrì ni náà pè ní zawal tán bá sọ pé kọ́bílá zawal òun náà ni àsìkò tí oòrùn bá ṣe kí ni o tó ń bá wà ní wásátù sàmà tó ń bá wà àti di sẹ́ntà tó wà ní sẹ́ntà sánmà ṣe rí gbà yẹn òun lòrán wà látàrí wa báyìí sí àwọn ọ̀dẹ́sà bá yìí sí àsìkò tí dùhá parí nìyẹn àsìkò yẹn dùhá ti parí gbà yẹn sẹ pé ó ní àsìkò tí dùhá bẹ̀rẹ̀ àsìkò tó rùn bá ti ń tàyàn lára báyìí títí dásìkò yẹn ni dùhá parí zawali yẹn àsìkò tó wà láàrin wọn àtàsìkò minutes an hour lọ àsìkò yẹn ni àdífì wá tí mọ́ Muhammad láàrin kí jùmọ̀ fa tá a bá sọ pé ìrun zuri wọlé ní 1:30 ní sin pé around 12:30 around 12, around around one o'clock twelve thirty ìgbà yẹn lèyìn ó kírun jùmọ̀ ẹ̀dá kún tí yẹn bá kírun jùmọ̀ ìgbà yẹn sẹ́rí pé kò ní yàtọ̀ fẹ́ni tó kí ní after one náà ẹ̀ nífẹ̀ẹ́ notice pé ó ṣe nǹkan kan o ní ọkà mọ̀ pé àsìkò yìí tó because àsìkò yẹn ilé kírun dúrì lásìkò yẹn jùmọ̀ nìkan ló ní àsìkò yẹn special ẹ̀ rí àsìkò yẹ bẹ́ẹ̀ bá kírun zúrì kò ní nírun bet júmọ́ à ń tiẹ̀ òun lásìkò méjì a lè kí lásìkò zúrì a sì lè kí kọ́bílà zawal Imam Ahmad gbà bẹ́ẹ̀ wọ́n sì lẹ́rì so ibà ní sí ó lálàáfíà dáadáa ó wà ní Bukhari wà ní Muslim ó wà káàkiri so ibà ní sí pé wọ́n kí bẹ́ẹ̀ láyé sallallahu alaihi wasallam so òun ni wọ́n ń sọ minutes before the time tá ń an hour before the time tá ń kírun zúrì kìí ṣe ká máa kírun júmọ́ alágo mẹ́sàn-án ago mẹ́jọ àárọ̀ àwọn ilé ìbá sì gbọ́ wọ́n ní before zawal ṣe before zawal wa tó bá jẹ́ pé ìrun àárọ̀ ni wọ́n fẹ́ sọ ni a ní pè ní kọ́bílà zawal a sọ pé ìrun àárọ̀ tàbí ẹ̀yàn ní káàkì lásìkò dùhá wọ́n pè nínú dùhá wọ́n sì pè nínú táàkì before dùhá ẹ̀yin wá lọ ẹ̀wá ní kọ́bílà zawal lago mẹ́sàn ẹ dákun ẹ mọ̀ pé òrun ní movement gbogbo movement òrun àtàwọn àsìkò kọ̀ọ̀kan sì ní táǹpé nínú ṣẹ̀ríà alásìkò zawal alásìkò dùhá so ibà nísìn so alásìkò fajr atúlásìkò tó tẹ̀lé so ibá nísì so gbogbo ilé ìbáyìí àsìkò tó tẹ̀lé náà ń pè ní gọ̀dá gbogbo ilé lókọ tá ń pè tó bá yẹ pé ìrun gọ̀dá ni wọ́n ni sọ̀látùl gọ̀dá so ibá nísì so kéèyàn wá lọ gbé ìrun júmọ́ àsáàrọ̀ kọ́ lọ gbé ságo méje àmì kọ́ lọ gbé ságo mẹ́sàn ago mẹ́jọ tó ní torípò sọ̀rọ̀ ń sàti yọ kọ́ wá ní kọ́bílà zawal ló á sọ fún ẹ pé o kí kọ́bílà zawal dídíà ni wọ́n ṣe yẹn o sì tíráka iná lọ lọ́wọ́ fẹ́ ṣe tẹ̀fíríkù kò sí nǹkan tó gbá wọn débẹ̀ wọ́n sáfẹ́ mọ́ rí tí wà láyà fà wọn káyí mi ti pọ̀ fún ó sáfẹ́ mọ́ hàn kẹsàfẹ́ pé àwọn tó yẹ súnà yẹn ó yẹ súnà kankan bídíà lọ yìí ẹnìkan wá ń sọ fún mi pé ń gbàtàn ní last week ọlọ́wà paríjúmọ́ ní tó ní pé ẹ̀ntà kí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rí kọwa bá wọn mú ní kan sọ fún pa fẹ́ rí à ń bọ̀ wà bá wà láìkò ní granti ẹ̀ tó rọwà ń fẹ́ bá ṣe lọ bá wọn tẹ́lẹ̀ ọ̀n sá ọba mo ní mọ́ sọ fà yẹn pé ta bá lọ bá ń sìn yóò ní bóòlẹ̀ ṣe gbọ́ ẹni kọ́ sọ kọ́ so that a lè mú lọ́wọ́ as an evidence níjọ́ ta bá lọ bá pé àtọ́ o òun ló ní káwá bá wọn ó ní gbogbo ẹnikẹ́ni tó bá rú lójú àwọn àwọn ń pòórá wà lójú àwọn fẹ́ bá wọn tẹ́lẹ̀ ìwọ lọ ń sá àwọn àtọ́fún opó rúwa lójú àwà lòyìn as an evidence pé ìwọ ló ní àwábá wa sì wá bá ọ wàláì kò ní grant ẹ̀ ẹni pé wàláì mo pè ẹ gbìyànjú ẹ̀ wò ẹjá mi nírọ́ ẹni kó grant ẹ̀ pàfẹ́ wá bá kó rúwa lójú Thank you.